قول بعض أسلافنا الطيبين وعلى رأسهم الصحابة رضي الله عنهم ومنهم صحابي جليل عبد الله بن مسعود قال إن المصلي يقرأ بابا ومن يكن يقرع باب الملك يوشك أن يفتح له إن المصلي يقرع بابا ومن يدم يقرع باب الملك يوشك أن يفتح له وهذا تابع لقول النبي صلى الله عليه وآله وسلم حيث قال الصلاة خير موضوع فإذا كان في الإسلام منازل فمنزلة الصلاة أسمى وأعلى وأحلى بل وأفضل هذه المنازل ثم لما نظر بعضهم إلى هذه المنزلة الكبيرة العظيمة في حق الصلاة قال أحدهم واسمه بكر بن عبد الله المزيد قال إذا أردت أن ينفع أن تنفعك صلاتك فكل لعلي لا أصلي غيرها غيرها إذا أردت أن تنفعك صلاتك فقل لعلي لا أصلي غيرها وهذا أمر مهم جدا لمن يريد أن يرتفع من صلاته لأن الإنسان يصلي وتبرأ عنه الذمة ولا يجزى لصلاته إن شاء الله نقرب هذا المعنى ضمن بيان بعض أحاديث مذكورة الليلة إن قدر الله الذكر الإنسان يصلي ولكن لا يجزى وتبرأ عنه الذمة تعرفون أن أفعال المكلف ينظر من وجهين وجه وجه الصحة ووجه الجزاء أحسن لسان الركوع والسجود قرأ الفاتحة ثم تراه خاشعا في صلاته لكنه في قلبه مريد وتعرفون أن الرياء يفسد كون الأمل مما يجزى فيه أو له صاحب ولكن من أن تصبح سنكون هذا ما شاء الله أتم الأركان أتم الشروط أتم الواجبات فيا ليته يعلم أنه يعد من الخاسرين أعمالا والأخسرين أعمالا فلذلك قال عبد الله بن بكر أو بكر بن عبد الله المزيدي إذا أردت أن تنفعك صلاتك فقل لعلي لا أصلي غيرها حتى لا أطيل عليكم لكي تعد الفائدة أتصل أي نتيجة كثير من مقامة الصدق أقرى الصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم àwọn ìdílé wa fẹ́ tó kò sí tó lè àbíkẹ́ ìtàn tó kù sí wa àwọn kẹlẹ̀ máa tún jà ní àtúndì màá ní àìsíà nínú ìpàdà ẹ̀ bá kà sí lẹ́yìn. ẹ̀sùn bá kan gbogbo ni ẹ̀rọ tó kan gbogbo náà nítorí ìtumọ̀ sẹ́yìn ní ìrẹ́lẹ̀ tuntun bá mi. nígbà yìí sọ̀rọ̀ أولئك عليهم صلوات من ربهم ورحمة صلاة رحمة níbẹ̀ èèyàn ọmọ pé ọlá tó bá ti ní ìrahma rahma gbọ́dọ̀ ní nǹkan bíi ṣùgbọ́n tọ́lọ̀ ń bá a náà lọ́wọ́ fún ìjọba lónìí àwọn kẹ̀lẹ́fàtì ní tó gbà lérò tó fi ní ká máa ṣe sọ̀rọ̀ àgọ́ alẹ́sẹ̀lẹ́ ìlànà gbà lérò ọgbọ́n ọ̀sọ́jà àlà muhammed وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك ìjókòó wọn ti alẹ́ irú ọjọ́ ìlú ọ̀rọ̀ àtàkọ́kọ̀ ìjì bọ́ọ̀ láti bá kọrí ẹ̀sìn wa ṣáà máa kí wọn bó ṣe ká kí a máa gbà wọ̀ bó ṣe ká gbà ṣáà ní kí wọn bó ṣe kí lọ́dọ̀ ọlọ́run àmì dáadáa. Àdájọ́ sọ́nà máa hàn án sọ́nà ó ní ní gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn pátápátá lẹ́yìn tó ní ìfihàn lọ́kàn àpọ̀lá tó fún gbogbo òdu wọn. ẹgbẹ́ náà wọn aláàbá ṣe ìrù ti tòótọ́ nírọ̀rùn sí ẹni ẹni lọ́nà wọn kẹ́yìn láyé ẹja lórí kẹ̀. ojú ilẹ̀ kúrò ọ̀tọ̀ àìní ìfìfàlà ojú ilẹ̀ kúrò ọ̀tọ̀ àìní ìfìfàlà anábìrin lọ́sì ojú tèmi sí ibi lẹ́ni tí ní ṣe wá àtúntò àmì náà kò fún bẹ́ẹ̀ lọ́dọ̀ sí náà. bẹ́ẹ̀ bá ṣe ń kí ìta bá pè ó àti bá pò ó nǹkan bá tó òun yóò tú pè ìyẹn lè ṣe ìdílé kó wà nípò tó ga o ó lè gbọ́ lágbà tó ní tó gbé rẹ̀ nígbà tí ẹ ti bá nílùú bẹ ìlọlẹ̀ kí òun òun bá ń ah, pẹ́ báyìí kí ah, ẹ bá ti máa kí òun mo fẹ́ gbé wọn jọ ọlọ́run ìgbà yẹn kò rẹ̀ ti gbà. wọ́n wà pé ẹ bá tó kùtù bàbá yẹn wọ́n kọ́ pé nípa tòun tó tó bá ṣọ́ra rẹ̀ gbà yẹn ayé kan lọ́mọ ìtura ẹni tó wá wá rí tó wò pé lọ́wọ́ títí ojú tèmi wà níbi ìròyìn ọlọ́run kẹ́yìn kò sí ìgbàdùn pé mo máa rí lóde tó kò dìde ní ìṣe ipò yẹn ànábi ànábi wà bẹ ọlọ́run ti ti ṣe rọrùn fáwọn ìlú nínú àwọn fàábí ànábi àtàwọn tí wọ́n tẹ̀lé. ànábi bá ń bẹ pẹ̀lú àwọn ará ilé ẹ̀ sọ́mọ́ wọn wọn aléyọ alẹ́ sẹ́lẹ̀ wọ́n ti jọ máa ń sọ̀rọ̀ ọ̀kan máa ń jọ dáwọ̀ ẹ̀kẹ́ ẹ̀ gẹ́gẹ́ bí ọkọ̀ àti ìyàwó. tó é ojú ànábi ti kàánàwó múlíò jẹ́ìṣ lẹ́ni tí máa ń fún àwọn sójà lẹ́kọ̀ọ́ gbàdí ní ìṣọ́ọ̀ṣì àwọn ẹlẹ́rìí o ojú rẹ̀ ti gbọ́dọ̀ jẹ́ ní sẹ́ni wọ́n kó sílẹ̀ bẹ́ẹ̀ bá fojú ro ẹjọ́ rẹ̀ lè ti gbà ní gbogbo fojú ro yóò sọ náà gbégi got change ṣé gbogbo yín kò sí ìtìjọ́ ojú mi pẹ̀lú ìmọ̀ ojú tọ́wọ́ àdọ́ náà wà wọ́n sọ̀rọ̀ ìtàn náà. ابن مسعود رضي الله عنه قال ان تنكروا يقرع بابا ان ينكل يكون ومن يدم في باب الملك يقرع بابا او باب الملك يوشك ان يفتح ní ẹ bá ti pé ó dúró ti ọba pé ah, àdúgbò mi ta lọ ìwọ náà là ń pè ẹni àánú rẹ ó ṣe é bá a ti kí gbẹmí ìsìn eléyà fẹ́ yà ni àwọn ọ̀sán tó bá ti ní ìdí nǹkan lọ́dọ̀ Tinubu wọn máa ń ta ọ̀gá ọ̀hún à lẹ́yìn bá ní kò tó ṣe kò tó ṣe náà ni lẹ́yìn bá ní ó ṣe ṣe náà ni yóò tọ́ ọ́ bá kò ní ìdáhùn lọ. lókun wá lè fún ọdún tó bẹ̀rẹ̀ lọ ṣùgbọ́n nǹkan ẹ̀yìn yunifásitì lẹ́ni gbájé olóògbé green ẹ̀dá lọ sí kóòtù ilé ẹ̀fọ́ parí kóòtù ti dé parí pẹ̀lú ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀sìn yìí kódà tó kò bá jẹ́ ẹni tó ti tí ẹ bá bá a sọ̀rọ̀ wípé ọkàn rẹ̀ ó wà lẹ́gbàá ṣòṣìṣẹ́. òun ni pé ìtẹ́lómi kórìíra ni pé ṣe lọ sọ̀rọ̀ tútù níbi tẹ́ ẹ kí n ti ṣó lẹ́kọ̀ọ́ ara mi àyìn lè dára mi lọ. Wọ́n bá ti lè dára ọgbọ́n ò lè gba nǹkan náà nìyẹn. Ìgbà tó wá lé wọn pé à ẹja pé wèrè ní kíni o. Ọmọ ìyàwó àdúgbòdá. Kí lè dára ní kíni? Àwọn sọ pé àláì ẹ̀yìn kan tẹ́ wá pé fẹ́yàwó kejì wọ́n ṣe kíni o. Ẹ̀rọ àìlè ìfẹ́ yìí wá tó sọ ọlọ́run alákòjú èso kalẹ̀ ọlọ́run ọ̀wá ti ń ṣèyàn ìtọ́nà ní ìdì oní ọkà fi ohun lọ́kẹ́ ọdún bó ṣe lérò lọ. nínú ìròyìn tí ó rìn ní kàkí nínú ìròyìn ànábì kí ni máa táwọn èèyàn gbọ́yé sí mi mo fẹ́ fi sórí tátọ̀ ṣùgbọ́n àwọn ẹlòmíì ti máa ń ta tátọ̀ sí ìgbọ́ nǹkan bí yìí. Irú òyìn àdábì ni pé yóò fi àtọ́ àgbáńlá yàtọ̀ pẹ̀lú ọkàn báwọn rẹ̀. Ìjọba wa ilé kọ́ sí orí sátọ̀sì rẹ̀ wàá rí iye mẹ́tẹ̀ẹ̀dì tó àpàtì rẹ̀. Ìtumọ̀ ẹni pé àdábì a máa ń fúyàn bí ẹni tí ó bẹ̀rù òṣì kankan ẹ̀kúrò oúnjẹ lọ́wọ́ àbá yìí o ọba wọn sọ pé rárá àti jùlọ ń dáwà ní ẹ̀sìn ló ẹ̀yìn náà kọ́kọ́ ṣe nínú yóò fi àkọ́rán gbọ́dọ̀ ti máa ń ṣe lè bí nǹkan bá wà òun èyí wò lẹ́bi ìjìdé ìfẹ́lò ṣùgbọ́n bá ti wọ́n lóyìn ànábì tó yẹn wọ̀wọ́ ìtọ̀wọ́ ìbírò ànábì bá tó gbogbo tó wà ní ayé yìí ká ní kọ́lọ̀ fún yẹn kan tí wọ́n bàjẹ́ pé bí omi kékeré kan nínú ẹgbẹ̀rún omi àbí ká ní omi tó pẹ́ kéèyàn wá rí omi tó omi omi omi omi omi omi ní ìdẹ́dàpọ̀ ọ̀ṣun nínú ta ló ti dé òkun òkun rẹ́sọ̀ sáwọ̀ gbogbo sàn ní ayé ní àwọn amú omi tọ́ọ̀kù kan bẹ́ẹ̀ gbogbo ojú fún ẹ̀lẹ́ ẹgbẹ́ ètò bọ́lá ọba aláàmì yóò fi àtọ̀ tí ẹ bá fẹ́ ròyìn ọlọ́run tó fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ nígbà ọwọ́ àti ìwọ náà kú lọ dá ọ kò bá lò fún àwùjọ tí ó di ọ fún ọgbọ́n sì fún àwùjọ nínú kò dínkù nínú ọlá ńlá rẹ̀ dákùkọ láàrin sàánù ẹnu ní òun ọlọ́run. tọ́lá ti kọ́ abá àti máa tì ọ́ kódà bàbá náà ti gàn fẹ́ béèrè lọ́wọ́ ọlọ́run kọ́ yóò ti kì í. láàrin kó mi bá lọ ẹ máa wo àdébí bẹ́ẹ̀ sọ̀rọ̀ nǹkan ó wá sí àwọn òròyìn mẹ́rin kan kọ́kọ́ ròyìn ọlọ́run. ما قل اللهم عالم الغيب والشهادة فاطر السماوات والأرض رب كل شيء ومليكه ṣáàbà láìláha ilá àǹtí. ó kọ́kọ́ mú ìyọ̀ náà pẹ̀lú ìròyìn mẹ́rin náà ó sì wá tọrọ àdúrà. the problem ni pé èèyàn ní ìyọ̀fẹ́ já lọ lọ́hùn kí ìwọ yóò ṣe wá. actually béèyàn bá kí ọlọ́run ó mọ bọ́lọ̀ sí tó yẹ wọ́n kì í ló ọ̀jẹ̀ اللهم عالم الغيب والشهادة والله ولما تطلع ما تزول كنتهم فاطر السماوات والأرض وردتهم الذي جاءتني أها رب كل شيء ومليكه wọ́n ní ọba gbogbo nǹkan pátápátá wọ́n ní kápá rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀rù bá ní ìsìn ó tún wá ní yóò wá yóò ashhadu an la ilaha illa kò jẹ́rìí pé kò sí nǹkan kan tó tó jọ tuntun ọlọ́run ọba aláàlọ́ anábìyẹ wa sọ̀rọ̀ àjọ àtẹ̀tódé tó tíwájú ọlọ́run ọba ìlú wọn ni ọba láti láti rí ẹ̀yìn tó bẹ́ẹ̀ àrẹ́bẹ̀rẹ̀ rẹ̀ jọ kí ọ̀rọ̀ lọ́jọ́ kan ó ṣe parí ó ṣe tóbi tọ̀ṣáwòdù báyìí ó kẹ̀bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àjọ rẹ̀ anábìyẹ àájì náà ilé ìkanjú nǹkan tó wá lọ́wọ́dọ́ ọlọ́run á jẹ́ ìrìn àgbà ṣé ẹnìkan kan náà mọ̀ pé tó wá níwájú ọlọ́run tó kọ́kọ́ ní ọlọ́run ló gbà bàrà rẹ̀ tó bá sọ tán ọdún tó wá sọ lọ tó sáwájú ọlọ́run. ẹni tó tọrọ àtẹni tó yọ pé ni pé ìtọrọ ẹ̀sìn wọn lóye fẹ́ máa ń ṣe lọ lásán ní mo fẹ́ lé bí ìfúnmọ́ni bí ẹ̀sìn tó dáwọ̀ bóyá fún ọ ní kí ẹ̀sìn ara máa sábà jẹ́ náà ya sálámà ẹ̀rọ rọ́bà náà jẹ́ rọ́bà náà jẹ́ wá ti dé yìí rọ́bà náà jẹ́ náà ti ṣe náà ẹ̀sìn tó ṣe lọ bá mi. sábà yẹn ju èyí ẹ̀ púpọ̀ náà ẹ̀rọ ti máa sálámà náà kò tiẹ̀ ní fara balẹ̀ kuke ubangi nau cikin sanar da bana gidan ɗauki wasu bai cikin sanar da wakoki da wasu lọ́sí ẹ̀yìn ọlọ́run kò tí ó náà ló sí àbò ìṣẹ̀lẹ̀ kò ṣeré ọlọ́run dákò mẹ́jọ kí dáadáa wọ́n bẹ̀rẹ̀ ìrònú bí tóbi jù bak ìgbà abdullahi nàìjíríà ó ní tàwọn lọ́sí òun wá ṣe láǹfààní إذا أردت أن تنفعك صلاتك فقل لعلي لا أصلي غيرها قل ولمن تغفر نفسك فقل لعلي لا أصلي غيرها فروى في صدقه كما يمكن من ذلك ìjọba yẹn bá ti ní eléyìí lọ́kàn èyí tí kí èèyàn bẹ̀ẹ́ sí dára bó lè wà gbálára rẹ̀ wọ́n jọ máa ń ní ìgbésí. mo ní kí ìrùn wọn lè bá wá ṣe wá láǹfààní. àwọn àbúrò àkókò àwọn tí ó rajọ nínú ẹ̀mí táwọn nínú àwọn orígun téèyàn ọ̀pọ̀lọ̀ mọ́ bójú tó níbi ìrùn tó wá bẹ́ẹ̀ palára oníyanko ṣé wà. ìfarabalẹ̀ fọ́lọ̀ lórí ìròyìn ìfọkànsí ìròyìn òun làwọn ń kà lọ àti tó lè kó bá kò ṣòro wa àdìsá kàgbẹ́yìn òní àdìsá nàbí ẹ lọ dá aṣọ àbújá mi padà wò kí ẹ wá gba áńbì ìjà níyà àbújá aṣọ tó dàbí kíjù pa àbújá mi ẹ lọ́wọ́ ń gbà ọ́ lọ́dọ̀ rẹ̀ torí pé tí mo ní ẹjọ́ padà yìí sọ ìnà ẹ̀lẹ́sìn à nígbà tó ní gbọ́nà yìí ẹran tí mò ń kí pẹ̀lú aṣọ tó nílà yìí aṣọ tá a kó ṣe sí i kò tọ́kàn tó wà bẹ́ẹ̀. ẹlòmíì bàjẹ́ lórí ìran tí wọ́n ti ọtọ àgbẹ̀ aṣọ rẹ̀ ò rí ìjọba tó ṣe sí i lẹ́yìn rẹ̀ báyìí yóò wá kọ nǹkan tó ń pèpè nípa báyìí tó wà nípa ọ̀ka. ẹ̀rí wọn kọ nǹkan burúkú ẹlòmíì lè kọ gay and proud gap ìwọ tó ń pín gay ọlọ́run bínú sí wọn ọtún wọn sọ pé èdè gay lásán ogún méjì nù wọn á gbọdọ̀ àwọn mọ́sálásí ọlọ́run tí wọ́n bá ara aṣọ wọ́n bá ìgbé pọ́n nǹkan sí owó institution rẹ̀ o kí o ti pọ̀ kàn wá dédé aṣọ ọ̀tún wọn pé wọn láì tí wọ́n ti pọ̀ nǹkan sí kò sí tó bí tó aṣọ plane bá a ṣe lè sọ pé aṣọ àǹkárá lẹ́yìn tí bọ́lọ̀mù nígbà ń bẹ̀rẹ̀ àwọn tó sọ. àbẹ̀yí tí ò bá fi lè láti àti kárátẹ́rìtìkì aṣọ ẹ̀ ló ń ṣí òwò lẹ̀ àbí lọ́dọ̀ àwọn àfáà ní aṣọ lọ́dọ̀ jí. àwọn àfáà fẹ́ ń bẹ̀rẹ̀ lórí pé tí mo bá jí aṣọ ọlọ́run nígbà àwọn tó fi jí. torí pé iná wọn àtọ́yé wọn láyà gbọ́dọ̀ nílà sọ́yìn wa èmi mo láwọn àpá mi pọ̀ ṣe oníjọba ti bá wà máa hájú lórí nǹkan nǹkan yẹn ní àìdáńdọ́ náà ni tọ́mọ́tẹ̀ ájù pé jọ sọ́lọ̀ máa gba ájì tí mo lọ tí mo lọ bó ìbá lọ wọ́n náà ti mọ̀ pé ó ní pọ́blẹ́mù yìí. èèyàn lè lọ hẹ́ẹ̀dì kó dé wá lọ pé a ẹ̀jọ̀ sọ́lọ̀ máa gbà nígbà tí ó pé ó lọ pẹ̀lú wà aláìní

tí wọ́n bá dé ìwé oyè mi ẹlòmíì tí wọ́n mú dìde obìnrin jẹ́ ọ̀wọ̀ kankan àbí tí wọ́n pátá lásán yóò gbé sára rẹ̀ tó mọ̀ bọ́ àti tó. abáṣe ń sọ gbogbo òògùn nígbà yìí náà bá mú. ẹni bá a tó ti gbọ́ anábí ẹ lọ lè dá aṣọ ilé ìpadà ọ̀ ẹni kó tún mi ní aṣọ bí kíjì pa. bí ẹ bá wọ aṣọ mi hàn mọ́ sí i àwọn èèyàn ó sì máa ní ah, ah, ìgbẹ́sẹ̀gbẹ̀ yìí yóò ti mú god wẹ́n ṣẹ́gbọ́rí ah, ẹgbẹ́ ìmọ̀ sọ nìyọ. Ìjọba fún ọ god wẹ́n àtọ̀. Ẹnìkan ló wí ó lẹ́nìkan tó wọ aṣọ tó dàgbà ẹ̀rọ ní ọlọ́run. Ìjọ ọ̀dọ́ olówó àti àdúgbò ní ìlà ìdánwò god when. Bí ẹ ti máa dá mojú mojú ìmọ̀ àwọn ọmọ sọ níwọ̀n gbogbo aṣọ lórí pé ìlà ilé náà ti yàtọ̀ orí ìhàn tẹ́ni yé kí wọ́n tán báyìí ó kà mí gbé ọlọ́ látàkìlà tó ní wọ́n sí ìtọ́jọ́ tó pa ìwọ jẹjẹ ní tí ó bá ti kó ìwọ aṣọ rẹ kò sí pẹ́lú ọ̀gbọ̀gbọ̀ náà ti wọlé ìrìn ìlà ìlú ọ̀pọ̀ pàtàkì aṣọ ní títí ta òun kí ni kí wọn dáná náà lè ṣe fifty thousand jẹ lóṣù gbogbo jẹrẹ àwọn wàá lo ọ̀pá mẹ́rin àbí márùn òtúnṣòwò tẹ́lọ̀ fẹ́ òtúnṣòwò kí ni kí wọn dáná yóò mọ̀ ọ́ olófa bọ́ọ̀dù wẹ̀yìn tí wọ́n gbà káàdé ìbáàlì ẹ̀dá owó ti òkè aláàmáta ní ẹ̀kọ́ rẹ̀ tàbí ọlọ́ọ̀kọ́ náà ẹ̀dùn náà. Fàwọn nǹkan tó ń pín yọ́ máa dá wa láàárọ̀ sáwọn èèyàn ní ìlọrùn. Ànábì ni fa ìdá àlùfẹ́sì ní àǹfọ̀dá sí. Ẹ dá padà aṣọ yẹn ó kó lòdì òyìnbó ìbáni lórí ìrùntúrùntù. Ìlà wa délé ni حديث جابر بن سمرة جابر بن سمرة رضي الله عنه وبعض جلبي أتي مثلا تنقل كثير àti ọ̀rọ̀ ti tán kan kan sí gbogbo ẹ̀ ló kó sí wá gbé sunday jẹ́ ẹjọ́ àárín ìṣe class látara ó jẹ́ fún akẹ́sàtì fún tí wọ́n ń tàbí kọ́ránì lọ́wọ́ ọjọ́ náà ti lọ. àdéhùn jẹ́ mímí bá ètò sàmù ṣé wà lọ́wọ́ rẹ̀ ẹ̀ka. وعن جابر وعن جابر بن صخره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتهيأن قوم يرفعون أبصارهم إلى السماء في الصلاة أو لا ترجع إليهم رواه وله عن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا صلاة في حضرة الطعام ولا وهو ينافعه الأخبثات اقرأ الحديث عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال التثاؤب من الشيطان فإذا تثاءب أحدكم فليقدم ضاع والترمذي وزاد في السلام بسم الله الرحمن الرحيم آه، جابر بن سره àwọn ni wọ́n gba àdìsí yọ ọlọ́sàbà yọ sí wọn àti gbogbo àwọn sọ hàn bọ̀lá kankan wọ́n ní anábìrin láyé tẹ̀yẹ́ na àkọ́wámú yọ̀gbà àwọn àbí tí wọ́n mọ ajúwe báwa ti ní òṣòro púpọ̀ jùlọ kọjá ẹnu àlà ọlọ́run fẹ́ fọ́ ọ́ anábì ní ẹ sọ fún àwọn èèyàn kan tó ṣe pé ọ̀pọ̀ ẹ̀wọ̀n náà àbùkọ́ ọ̀hún ìdọ̀tọ̀ náà ìdí sọ̀rọ̀ tí wọ́n bá ń kí wọn wọ́n máa ń wókè anábì ẹni ẹ máa wókè mọ́ wọn lórí irun àwọn náà táwọn jí ìròyìn lẹ́yìn àti bó ṣe pé ojú wọn ọlọ́run mọ́ta ọ̀padà fún wọn. لا يستهين أقوام يرفعون أعينهم في الصلاة أو لا ترجع إليهم ẹ̀sìn wọn lè fi tó pé jùlọ mo lo èdè tó pé jùlọ rọ́lọ́ ló sọ àwọn èyí sí iwájú kalẹ̀ kódà láláì tí ì fi kankan fún tẹ́lẹ̀ kò pé lóbi kí ló ń fa ọlọ́ni àyẹ̀wò má àmàlùkùn kò sí bẹ̀rù ọlọ́run nínú kí ẹni ọ̀gá máa wò kì lórí ìrùn gẹ́gẹ́ bó ṣe pé ìṣe tí ìyàn ní a máa dúró dé ìwọ̀n fún ìyàn bá wẹ̀ tí ó sì ní gbalada tó bá ẹni bá wẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó rẹ̀ àbí tí wàhálà bá lórí ìrìn àjò gbogbo wa ló wọn gbà wọ ìlú láti ànábi ní ìgbà nínú ìdérí ọ̀sìyá ìsàkà. nígbà tí wọn ara bá ń bẹ kí àwọn ọlọ́wọ́ wọn gba àwọn ẹ̀ eléyìí ọ̀hún fẹ́ kọ́ wọn bú ọlọ́run jẹ ní. kò sí nínú yín máa kí ẹ máa wò kì ẹ rí níjẹ lógún náà ṣe ọ̀rọ̀ àti fúláàsì lọ onígbà kan wúnyà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ti ka àwọn tí wọ́n يقول ما الذي الصراط الذين أبي اهدنا الصراط المستقيم أعوذ بالله صراط الذين أنعمت عليهم أولى غير المغضوب عليهم ولا الضالين أو رجوع الراسس أو إني nínú àwọn nǹkan tó ṣù láǹfààní fún un kò sínú ẹ̀sìn tí ẹ máa wò kí béèyàn bá ń kí àwọn àrùn gan kìíní yẹn bí wọn lè wá ní ìmọ̀nìkẹ́ǹtì bí wọn ti gbọ́ yìí ìjọba tí wọ́n ti bẹ̀rẹ̀ ṣíṣá ẹ̀. wọ́n kò sẹ́ tọ́wọ́n tọ́wọ́n mi fún nígbà tí a bá ń kí lórí abẹ́ǹdí àpò. torí pé mọ́tọ́láṣí àdábì ìjọ náà àwọn bí ewé àwọn bí àti bàbà in fact ibi tí wọ́n pò ní mọ́tọ́láṣí ọwọ́ ẹ̀yìn ìbẹ̀rẹ̀ pè sófà ibi táwọn aláwìn ni a máa dúró sí táwọn arìn láti fi bí mọ́sálásí torí tó gòkè lọ yìí ẹ mọ̀ mo tó wọn báyìí mo ní òfò àbújá náà mi bá tutù gbígbà ní inú àròpọ̀ tó tún yóò bá rọ̀ inú àròpọ̀ yóò borí. náà aṣọ pé àdébí ni ẹni ọgbọ́n yóò ké máa kí ló fà á tó yá fún àwọn oníṣun bí máa ń jó àti màláìka pọ̀ àtàlẹ̀ ọ̀rọ̀ yóò bá mú. wọ́n gòkè ó lè

ó di méjì ọwọ́ fún mọ́sálà kan ìgbà táwọn tí wọ́n ń lo bílẹ̀ ní ìsìn sálo sálo òkè abàdà náà torí pé ìtánàbí ti wí gbà ẹ́ títà kó wa dẹ̀ kí á mà ní ìṣòro yìí anábì ni ẹ sọ fáwọn kan ọmọ ìṣọ́mọ sí bẹ́ẹ̀ ṣáàyè táwọn aláàánú àti pé kéèyàn fẹ́ máa bẹ̀rù ọlọ́run jùjù kì í sàkó wa yìí ìgbà ló àwọn kan náà fẹ́ ṣe wọ́n ti ń ṣe anábì ẹ sọ fún ọmọ dúró àwọn kan ti ṣe owó ẹ̀ náà rí. wọ́n fẹ́ ẹgbẹ́ ní àbó ìsọ̀rọ̀ yìí tí wọ́n mú wà. àbó ìsọ̀rọ̀ yìí àgbàdo káàtó àgbàdo fẹ́ wà ní ìjọ kan láti lọ mọ́sálásí wá rí nìkan. nígbà náà bóyá ló kó kókó ìbò sọ̀rọ̀ ọlọ́run àná ó sì lè má rí báyìí. ṣùgbọ́n bí wọ́n ti dúró ìta anábíwá wípé ní ìlú tí wọ́n nínú ọ̀rọ̀ yìí anábíwá ni bí ní ń wọ́n ní Abu Israel ní o nazaro allah yajlisa wa an yasuma ó ti ṣe ó ti bá ọlọ́run tẹ̀lé wípé òun ò ní jókòó sílẹ̀ ìlú ìtìsú òun sì ti gba ọ̀rẹ́ sọ̀rọ̀ bá ọ̀rẹ́ ìrántí ẹlẹ́gbẹ̀ẹ́ta. wọ́n láyé sọ̀gbẹ́yìn ọ̀ṣẹ́wọ̀n láyé sọ̀gbẹ́yìn orí ìbò ni wọ́n wà sílẹ̀ èṣù ó ti gba ọ̀rẹ́ kò tó wá ní bọ́ sábẹ́ ọgbọ̀n jí láyé ṣẹkẹ̀lá kò tó lè dáhùn ìdáná sọ̀rọ̀ pé èmi àkọ́lọ́ ní ìjọ nílé mi ànábi mo rúrù ẹ sọ fún ẹ sọ fún lèyẹ sọ fún ìgbà àná ọ̀rẹ́yẹ ọkọ̀ ìgbà wáyé yóò kí mi sọ̀rọ̀ ànábi ẹ sọ fún ẹ ní kó lóòrùn ẹ yẹ kó lóòrùn ó kọ́ náà ẹjọ́ gbogbo wa ní gbogbo kò lè sú ọlọ́run ẹ̀ ní oṣù o ṣùgbọ́n ẹ má bọ̀ báwọn ẹ̀rẹ̀ ti bàjẹ́ pẹ̀lú ọlọ́run àti ọ̀sán ànájú ni ẹni ọgbọ̀n sí ìtàwọ̀ ẹ̀rẹ̀. ìbá àbá àti mọ́ sọ pé àwọn bíbíà kan wà pé pé kò ní ba gbogbo jẹ́jẹ́ ìyẹn nìkan ni ó bàjẹ́ àwọn kan ti bẹ̀rẹ̀ pé wọ́n bá ti dé báyìí àti wájú àtẹ̀yìn lọ́jà rẹ̀. مكسرة وإذن غير مكسرة أبدا يريد مكسرة إن في أبو إسرائيل شيء إن كسر بايسمون ọlọ́run nígbà lẹ́sìn lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan yẹn ẹ rí pé ìgbà sí ni tí wọ́n bọ́ wọ́n ṣe kú ni ààrẹ dandan ń bẹ́ ní tiẹ̀ ìbárabọ́pọ̀ mọ̀tọ́kẹ́yà ṣùgbọ́n àwọn tó wà wọ̀ pé ti máa fẹ́ lè fi ń jọ ọlọ́run lónìí alábìrin yọ̀ ọ́ gbọ́ bẹ́ẹ̀ wàá fi bọ́ sí bẹ́ẹ̀ náà ló fún ẹni tó fẹ́ ẹni tó fẹ́ wọlé wọn ọlọ́run fẹ́ wọn wò lókè ànábi ni ẹ̀sọ́ fún ọmọ gbójú wọn wálẹ̀ o ẹni wọn gbójú wọn wálẹ̀ o àìjẹ́ bẹ́ẹ̀ ojú yẹn ò ní padà wá bá wọn. wọ́n sì dán wò wọ́n ti kí ni o wọ́n dán wò pé àyìn tí wàá wò pé ojú ẹ̀ yìí fọ́ ó dà kí á mọ̀ kọ́lọ́ tó dáa padà fún ọ wọ́n dán wò ẹni tí ọba wa ń mà tẹ́lẹ̀ alhamdulilá ọtúmọ̀ náà ni. Tọ́ba wa ṣe tọ́lọ́ ọmọ wa fẹ́ lójú lóko ní ìlú pé kò lẹ́sẹ̀ lọ́rùn. Ọlọ́ọ̀ni kan pọ̀ ṣùgbọ́n pọ́blẹ́mù ni ó dẹ̀wọ̀n ó ti bọ́ ni. Wọ́n ò sí ìtọ́jú rẹ̀. Àwọn àbúrò wa ní ìjà ni wọ́n máa wòkè nígbà tá a bá sí lórí ọ̀run bí ìgbà tá a bá ń bẹ lọ́hùn kí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ sì ọlọ́run dákú mọ́ gbàgbé mi ẹ̀rọ bí yorùbá ti máa ń sọ̀rọ̀ àbá tí ọmọ wò mo nípa ti mọ̀ pé ìsọ̀ láti ànájú kan alákọ̀ọ́kọ́ wọn fún wa ní ká má wò kí gan nígbà tá a bá ń ṣàdúrà lọ́wọ́ kí bọ́lá ń pa aláwọn ọmọ gbàdúrà bàbá wa ti ta wọ̀nyí tí wà nínú ẹ̀kọ́ àdúrà ní يقول كتلا أصاب ولا الصلاة على النبي قد فرمنا بسوء كلمة تدافعني الله قد فرمنا أما تبارا المسلم àní lè kú torí pé ó lè lọ́ọ̀ gbàgbọ́ pé ìyí tí àdíjì mùsùlùmí àìnà lọ àlọ́ọ̀rẹ́ náà ìsàn. but problem mi lè tàtàrà àgbẹ̀jáde kí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ á ti gbé tá a bá sí ìwò kì ọlọ́run nígbà náà wọn á dàlá ẹ̀yìn ilé ló bá dé púpọ̀ náà àfà wọn ní rárá kí pé ká sọ́ra kí ẹ má pé dandandandan òun máa ṣe wá sí ẹ̀rí náà àfà ni wọ́n yóò fi ti sọ́ọ̀nù. sòyẹ́ lè wà lóòótọ́ àìsàn yẹn ni wọn ti àdúrà náà wọ́rọ̀ ká lára fún gbòdòdó ọlọ́dà kò sánú ó ti ń jẹ wáyé wọ́n kò gbọdọ̀ mú pé tó wọ́n bá ti ṣe ọlọ́run bí bàtà. náà irú tó tún jọrú ẹ̀ òun tí ń ṣírí ní ìgbà tí màá mọ̀ tí ṣírí tí màá mọ̀ owó wọ́n ti dìde kí wọ́n ti wọ́n ti gbórí dìde wàá ń lu ṣẹlẹ̀ ìdíná bẹ lórí ànábẹ́ ní gbogbo àwọn tí wọ́n ń gbó dìde kí mọ́mú tó gbó dìde lọ́sọ̀ra àbí kọ́lọ́ ọba aláàyò àwòmẹ́lẹ́gbẹ̀rẹ̀ owó sàwọn rọ́tà ìmà tẹ́ ẹ̀ bá sọ́ra ọlọ́run ó sórí ibi orí ra orí gíní o orí tó ti fẹ́. àwọn nǹkan tó wọ́n sọ yìí orí ìrọ̀rùn ni orí ìrọ̀rùn tí nìyẹn gbọ́dọ̀ kan páàkì ní pé tètè irú yẹn tóbi gan ni o tóbi jẹ́ pé tó bá ṣàwọn mi sí ìgbà àwọn wọ́n ní ìtòsó máa ikú tóbi ìjọ àwọn awájú ọlọ́bìnrin pé àwọn tí wọ́n á ṣe òkọ́ àwọn wọ́n gbà wẹ́ ìwọ́n tí wọ́n ti jẹ́ mùsùlùmí nì tó fẹ́ pa ọlọ́ọ̀ dáadáa àdúgbò kí òkọ́ náà ti fẹ́ kó kí. wọ́n lẹ́hu ẹni mùsùlùmí àyìnbá mùsùlùmí wọ́n bàjẹ́ ìtìlẹ̀ wa. وعن عائشة رضي الله عنها النبي صلى الله عليه وسلم صادق يا الله البدوي ولا صلاة بحضرة طعام ولا وهو يدافعه الأخبثان إليه أتي يزور به إنسان صديق لا يعتمد أحدكم عن عشائه إذا إذا حضر العشاء إذا أقيمت الصلاة وحضر العشاء fàdáhù bẹ̀rẹ̀ àṣà àti táwọn ọmọ yìí ṣùgbọ́n kí ló dé sábà bí wá yá ilé ìyàtọ̀ ṣe á ń fọwọ́ sí fọ́ à. eléyìí ó lè jẹ́ pé láti ṣàlàyé ètò kọ́ńtẹ́ẹ̀tì làwọn ọmọ àwọn dára ẹlòmíín pé àwọn ọmọ tó túmọ̀ àyíká náà by every word ó lè jẹ́ pé táwọn padà ọ̀dọ̀ táìmì ló máa kọ̀rẹ́ẹ̀tì wọ́n ní ibi tí wọ́n bá ti ń dáná oúnjẹ kí èèmọ́ ti rò bẹ̀ kí ìdí tún pé wọ́n oúnjẹ wa bẹ̀ ọ́ bí a sọ̀rọ̀ dé. kẹ́rin pé ọ̀rọ̀ bá tàn àbá ìlẹ̀kùn jẹ́ tó tuntun èyí tá a sọ tẹ́lẹ̀ ni pé ìdá òkè wà á sọ̀rọ̀ làṣà ọ̀pọ̀ oúnjẹ wa eléyìí bí a sọ̀rọ̀ ti gbà á. ìmọ̀ àná ibi tí wọ́n ti ń dáná ìjàmbá tí ọ̀bá kò nínú bóyá òun òun gbádùn ní àbúrò òun jẹ fáwọn àdáná. kódà ibi tí èso kù dé pé yóò mọ sọ pé kò á máa ṣí ingredient tó àgbẹ̀jẹ̀ ẹ̀ máa di náà náà lò. lórí ọ̀rá ni ó ti wá sọ ẹ̀yin tẹ́ ń dáná ní máa mẹ́yìn àti ibi túbọ̀ ẹ̀rọ ọlọ́run ti mú yín bọ́sá sí ìbọ̀lá tó jọ wá sí méjì ẹ mọ̀ kí wọn bá ìṣe bá gbèrò dìde dẹ́ẹ̀ ní kí wọn dán jọ̀lọ́ fúráìsì ẹ mọ̀ fún ọmọ yìí àwọn àwọn àpọ́n ọ̀sùn jẹ́ kí ẹ gbádùn bàbá wọn mọ́sálásí tó wá bẹ́ẹ̀ ṣe bísíńlá ìlànà ọ̀hún wọ́n wọ́n ti tòótọ́ ní ọ̀dẹ́ ẹ̀hẹ́ wọ́n bá tó ń wí báyìí òní wà tó ti yó pẹ̀lú oúnjẹ náà sí àwọn lọ́wọ́ ṣíbí ẹ tún máa rí ètè ẹ tún ká èdè ọ̀rùn bí ó jẹ. sọ ó ti dòfin eléyìí o a máa ti pè wọn lọ padà pọ́ọ̀tì rẹ láàpọ̀ láàpá ẹ̀rí kó ti dédé àwọn fámìlì wọn náà náà wọlé yìí láàpọ̀ láàpá yà á ti sọ àná àwọn méjì gbogbo wọn bá kan náà ni wọn ẹ bá ti gbé wọn ti ẹ bá wí fún wọn láàpọ̀ láàpá. na tí òun ti wá tán àbí mo ti jí lágbo méjì òru kò ti dáná lágbo mẹ́rin àbọ̀ mí ní májúmọ́ gbẹ́rù mi ń jẹ ọ́ àmọ́ gbóúnjẹ kaná máa da èdè sí nígbà táwa tí ò lọ ìjọ lómi tó ti wá ràn lọ́wọ́ níbi ẹ̀ máa kí òun lọ́wọ́ yóò sáré lọ fi ṣúgà lọ fi máa fi kò sí kìíní yẹn wọ́n là pa lórí kòsó ọ̀rọ̀ rẹ̀ kòsó òjò ẹ̀ṣẹ̀. wọ́n tó mọ̀ tí ojú yìí pẹ̀lú ọmọ ìlú tó dùn. ní wọ́n tọ́jú ẹ̀fẹ̀ ẹ gbọ́dọ̀ wọ ẹ́sẹ̀ǹsì ìwòrán ilé. ṣẹ̀gbọ́n yàtọ̀ sí kí wọ́n ti gbóúnjẹ rẹ̀ àdìsí àkọ́kọ́ wọn ti gbóúnjẹ rẹ̀ ilé ìgbẹ́ ọ̀pọ̀lọ̀ ti fà á. kí wọn ní wọ́n bá ti gbóúnjẹ rẹ̀ náà ní nǹkan tó ọ̀sẹ̀ ní mọ́kànlélógún ولهذا عاد بعثه ويهوه كما في جزاك تجسيم كما في جزاك تجسيم àbáwọn kan tí ó gba ọkàn yín kúrò níbi ìran yẹn ọ̀tọ̀ ní kí ìran kú ọ̀tọ̀ ní kó sùjú ọ̀tọ̀ ní kó fara balẹ̀ ọ̀tọ̀ ní kó kàn yín máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì ó ṣe ogun tó yẹ kó ṣe but á ní problem látara kó kàn yín sí i kálí bá wọn kọ́ yín pé ìta máa rò lọ́sàn àdábí wọn ní wàhálà wàhúwà ìdá àti ògbón àpẹta èèyàn kò tún gbọdọ̀ máa kírun nígbà tí nǹkan méjì bá ń gbọ̀n tó bá tó ń gbọ̀n kí làwọn nǹkan méjì yẹn ìgbẹ́ àti tí ẹ bá fẹ́ kí o tó bá wà lórí mi tí ìgbẹ́ bá ń gbẹ̀yìn kò lè gbádùn òun ni títọ́ bá ń gbà kò lè gbádùn rẹ̀ àti tó bá dùn tẹ̀tẹ̀ rẹ̀ ìtàn ìtọ̀tẹ́sù máa ń gbé gbẹ̀yìn náà máa ń bẹ́ gbà mí. lọ́jọ́ tó bá lọ gbọ́dọ̀ lọ sí kí ìtọ̀ tó wá pọ̀ náà irú yóò kọ́. ìwọ́dá mọ̀ pé ìtọ̀ lélẹ̀ tí mo máa ń kí Ìṣe ni ó mọ̀ sí rẹ̀ náà. Ó ti jẹ ẹ̀jọ̀ tó wọ́n lẹ̀ nínú ọmọdé tó gbé lọ tó ọ̀lọ́. Ibi tí ìlú wa sàn ní wọ́n tó ń kí wọn nígbà tó bá ti pín ìwọ́n mú wá ń kó wọn lọ wá náà wà. Ìwé lọ gbé yìí ìran yóò ní gbé lọ. Yọ̀wọ̀ wá padà wá gbàrú wọ́n tó fi ní sùúrù túra kà tẹ́lẹ̀. Ìran pé ẹ̀kọ́ ti lè kọ́ọ̀sì kó lọ sàlọ̀ alákọ̀ padà púpọ̀ bá máa ẹgbẹ́ ẹ̀kọ́ ẹ̀tọ́ akóbá ẹ̀kọ́ wà ní ìjọba ìjọba láàpọ̀ látàbí àkọ́rọ́ sí fàánà ti wọlé àwọn búwọ́ ilẹ̀ ìjọba náà. Ìdí ẹni máa ń bẹ̀rù tí ò ní fẹ́ kọ́ ní pé ìbẹ́ni ìjọba ńlá. Kò ní ìjọba yìí kọ́ wá dé kọ́ wá kírun, ó gbà ládàá rẹ̀ sí. بإذن الله تجا ما كما ndị ndị tí àdáni bá ti lo lá síwájú mùsàmáyà náfi ẹ̀ eh, tí ó bẹ̀rẹ̀ o náfi o ẹ̀ǹkàmáàlù wájìbù ní sọ àbí ẹ̀ǹkàmáàlù mùsàábà ẹ̀ǹmùsàábà. wọ́n pọ̀ sí gbẹ́nà òkú lọ́jọ́ kan. الكمال الواجب هو أقل ما يفعله الإنسان حتى يقال أنه فعل تلكم المنية وكمال المستعد هو كتمة أشياء التي بها تتبين فيوصف بكماله لكونه اتصف بهذه الزيادات مثلا kàmáàlù tí wọ́n ti tẹ̀ka àdúgbò ẹ̀ yẹra ni kàmáàlù pé nǹkan pé wà á bá wà fún kàmáàlù kàmáàlù pé nǹkan pé méjì à ń pè ká ní kàmáàlù àbíkẹ́ ní kàmáàlù wáàdì tí wọ́n gbọ́ wọ́n ní ìgbàgbọ́ pé mínímọ̀ ìgbà wọn ṣe táà tó إذا قمتم إلى الصلاة تبدلوا وجوهكم وأيديكم إلى المرافق وابدعوا برؤوسكم وأرجلكم وأرجلكم إلى الكعبة. Àwọn àyè mẹ́rẹ̀ẹ̀rin tí ọ̀bá sí ju àlùwàlá àlùwàlá yìí tó ìyẹn náà èyí ò lárùwàlá rárá kó náà pè ní tàmáàdùn wájú tí wọ́n gbọ́. أما كمال المستحب òun làwọn gbogbo pé bíyàn bá ṣe bí yóò ṣe ìgbìmọ̀ kò já lùà láàyè kò já nǹkan yìí ṣùgbọ́n wọn àrùn ní ẹbí gbogbo ó rí pé wẹ́n á ní ẹ̀dá kù ìyàn ìyàn fífọwọ́ wọ́n bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ajé ẹ̀rọ bẹ̀rẹ̀ di ẹni ọ̀rọ̀ nìfọwọ́. torí pé wọ́n tún náà wá padà fún nígbà di ọwọ́ tó bá ti dé fún ọwọ́ pẹpẹ. wọ́n rò pé àwọn ẹgbẹ́ ìdíbi tó jẹ́ dandan ní kí n yí lọ pọ̀ lọ́rùn yìí. kí ìwúrí tọwọ́ bomi tẹ́lẹ̀ ìdí tá a fi ń fọwọ́ fàyín náà

pẹ́pẹ́ ní kàmáàlù wọn wọ́n rí ẹjọ́ máa mọ́sálà wájú. Tọ́lá mi bá ti wá ṣe nọ́fíò kàmáàlù nínú mùsàmùyà ọ̀rọ̀ ti dé o. Tọ́lá mi bá ṣe nọ́fíò kàmáàlù ṣé kàmáàlù wájú kàmáàlù ṣe nọ́fíò rẹ̀ ni àbí kàmáàlù mùsàmùyà. Tọ́lá mi bá ṣe nọ́fíò kàmáàlù àwọn àgbà wọ́n ń ja pẹ̀lú lórí ìkànnì ìgbọ́n gbóhùn sí ìmáàmù tó ní àlópa mi lẹ́rù sí àjàgbà yìí èkó wọ́n káwọn fún sọ̀rọ̀. àwọn àgbàdo kò tẹ̀ sínú bí wọn bẹ́ẹ̀ mo ní pé kìíní ni ó kó bá wọn níbi àwọn kọ́ ìdá wọn ní. ìmáàmù ló dé ní ẹni pé fáwọn kọ́ ọ́lá anáwó náfíò anáwó náfíò ìjàmáà pọ̀pọ̀ ìpọ̀dà wọn ẹ̀tọ́ bá fún ọ̀sọ̀ pẹ́lú ìlú kàbáyé ìlú ọlọ́sọ̀ wọn àti ìdúrógbà àwọn ọlọ́sọ̀ wọn kò mọ bá náà ní dáfíù ìyẹn dáfíù náfíù ìkàmáàlì àgbóbẹ̀ wọn ní ká bá wọn wọn sáà ní ìgbọ̀n pàpàyà ní tó wá sí ọgbẹ́ ìbáadá yìí ẹ́ àbí àkíńdà ni ká mọ̀ pé náfíù sáà náfíù sọ́ńbẹ̀ náfíù wájú ìgbòlejò náfíù nìkan àgbà ipe násìlù wájú lánàbí ń sọ ipe òdìrùn yẹn gẹ́gẹ́ bí láàpọ̀ láàpọ̀ ìmọ̀ ńlá òdu àlà. láàpọ̀ láàpọ̀ kò sí òun fẹ́ ní tí ọ̀la ló wà lákẹ́rì bá ń jà láàbù sọ ẹ̀ka òwúrọ̀ kò wò lé ní kò ní àbíká lábẹ́ ni làìmánà lè máa ń lá amánátàlá tó ní màá nígbà àwọn ọ̀dọ́ wọlé ìdílé onímọ̀ tó ń di kékeré yìí là ìmánà lèmánà ẹkú máa àdìmọ́mí tó tẹ́lẹ̀ àtàǹfà ti wú ọ̀rọ̀ mú yín èdè wọ́n kàn wí lásán ìtẹ̀rí bẹ́ wọ́n ní àwọn òṣèlú náà fi òní Islam náà fi òní ẹjọ́ wọn tààrí mú na àdìmọ̀ sọ́rọ̀ pọ̀ Islam من غشنا فليس منا حاضر وليس من خيارنا إذا دنيا يا ليس بينا هو مرتكب الكبيرة ليس مسلم مؤمن إلى حد سيام الصحابة وأربع لكن هو دونهم بدرجات أهل الدولة وأهل إذا tó bá ti wá pẹ̀lú ẹgbẹ́ láàpọ̀ látàbí àbọ̀rọ̀ ti fàá kàmáàlù wájú ní àbí kàmáàlù àìmọ̀sáà nínú àbọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ti mú síra ibi táwọn àǹfààní ti yàpa ìbá rẹ̀ ló máa ń sọ̀rọ̀ nígbà tí èèyàn ní mọ tábà wá ju alákàtí ó ní. ní ìbá rẹ̀ tiẹ̀ tó ti gbọ́ kàmáàlù wájú nìyí àti kàmáàlù mọ̀sáà yóò mọ mọ̀kóòkì. àwọn àbá mi máa kápó ní pásọ ẹja wọn tí àdájì ń ṣe náà fi ìwò rẹ̀ kí ló so mọ́. láàbọ̀ lọ́ọ̀tà lè má la owó àlà. ìtàkà ti fi ṣe ìlà okùn yẹn ṣé ṣọ́ọ̀kù ni náà ni àbí ṣé ìwòn fàárí jù. gẹ́gẹ́ bí a kò tó لا صلاة لمن لا وضوء له وتعرفون أن الوضوء أن الوضوء شرط لصحة الصلاة شرط صحة أو كما وأنتم تعرفون كل شرط بالجلوة كلمنا مفسدين شرط صحة وشرط واجب كلمة كل شرط كمال ṣọ́ọ̀kù sí à wọ́n ni pé nǹkan yẹn o tí ọ̀bá ti sí sí à wọ́n á kọ́ dáadáa wọn. Kíra pé sí à sí ìgbàlágbà sí àgbẹ̀ ara bẹ́ẹ̀ kọ́ làwọn ti sí sí à ìtumọ̀ níbi. Sí à ni pé bàrọ́ àkù bí mẹ́tì wọ́n ti kọ́ kò jẹ̀dá ìtì. àkọ́kọ́ ni níhà lọ́nà kejì wọ́n ni pé àyẹ̀tàrọ́sàbù àyẹ̀tàrọ́sàbà àyùsìhà àyẹ̀tàrọ́sàbà àlẹ́yìn àtàrò ìmọ̀-àmàlà إذا الصحة تنظر من وجهين الوجه الأول في العبادة الوجه الثاني في المعاملة أما في العبادة فنقول أن يترتب عليه ذنب فنقول إن كان فيه براءة ذمة وثانيا استحقاق الجزاء كما نبقى أولا براءة الذمة ونقول هو الشيء ولديه اجتناب واستحقاق الجزاء rọra tán fẹ̀sán nítorí pé o ṣe ibi ìbáàdà la máa ń lò sí. síhà lọ́dọ̀ títí ìbáàdà rẹ̀ wọ́tọ́bá ti níbi mọ̀hámálà tẹ̀síìmù ásáwò ìmọ̀ tẹ̀síìmù ásáwò ìmọ̀ àmàlẹ́tì àlà dáàbò ìkúmọ̀lá àkè. ọ̀rọ̀ bá tún ìwà pàtẹ́ àwọn ásáwò àti yóò lè máa wáyé lẹ́yìn kí ni ásáwò láti mọ́ta nǹkan yìí fún ọ. tí ìjọpọ̀ tàbí wọn lè fi ṣe kí wọn náà lè fún yàrá. wọn bàbá ti máa kíkù yín ọ̀sọ̀ ní ìtòlè kí ó kò sí yé ìyàwó tó o fẹ́ sáà sọ pé á kíkù yín ọ̀sọ̀ ní ìtòlè rárẹ̀ torí bá tún yàn sí kí ni o kò أما في العبادة فنقول آه براءة الذمة واستحقاق الجزاء أما تواضع الوضع في معاملة أن تركت وأثره عليه إن كان في أطولية تعتبره ولتنفاذ إليه فأمرهم في أن يبقى واحد من فيوني أمر عليه أن يبقى ṣé nǹkan yẹn ṣé sí àárín nǹkan yẹn sọ mọ́ nípìnlẹ̀ ni àbí tẹ̀sí mọ̀ máa rẹ̀. Pápá yìí sọ pé sí hà náà fi olùwájú ló lọ. Òun wà máa tàbá ọ̀dà sí ìwòdó láàpọ̀ láàpọ̀ ìmọ̀ ńlá ìjọba. Ṣùgbọ́n pápá sọ mọ́ tẹ̀sí mọ̀. wọ́n rò pé àwọn tí wọ́n àti ìlọ náà wọ́n lò tí wọ́n pọ́n sáà ń pẹ̀lú. Èrú yẹn wọ́n já dáradà ṣùgbọ́n kò lè sọ́wọ́ di nǹkan tí ò lè dúró rárá. Yọ̀ọ́ kàn sọ pé ní àràbù tẹ́lẹ̀ àwọn ni ò Ní kàrá àti àìjẹ́ tó bá gbóúnjẹ sí iwájú àbí ibi tí wọ́n ti ń dín ẹja àbí ibi tí wọ́n ti ń dín ẹran tí wọ́n wá sí òun bẹ́ẹ̀ àdìmọ́mù ibn hazmi al-andalusi àní tó bá sí òun bẹ́ẹ̀ kò ní hàn. torí pé lọ́dọ̀ sí wọn láàárọ̀ eléyìí kí lóun ṣe náà bí o kàmáàlù ìwádìí wọ́n bẹ̀rẹ̀ jọ máa ọgbà ìfọwọ́bà àtàwọn àfáàní lẹ́sìn. sẹ́yìn bá wọn kọ́ ẹ lórí ìjókòó yìí ẹ̀rọ wọn ni ó súnmọ́ ṣé síhà ló súnmọ́ ni àbí tẹ̀lé máa ẹjá wo bíbà láàpọ̀ látàlé hàbọ̀ ọtí fọ̀hámi wà láwọn wúwá ìgbà tí òwú àpàtà ẹlòmí dáradà ni ọlọ́run ò lè wáyé nǹkan lórí bẹ́ẹ̀ ni gbogbo ìpọ́ngbọ̀n ni ẹlòmí wà lọ́wọ́ ìpọ́ngbọ̀n tó ń ẹnu bí wọ́n sọ pé ìtàn bàbá ìjọba pẹ́ ló wọ̀ kò sára ni ta ni mítà wo la wá fẹ́ fi wọ́n ìtàn wọn bàyẹ̀ wọ̀ pé lórí ìbọ̀gbọ̀n níbi ta bá fẹ́ fún àyíjì tó bá ilé sí ìgbé ìtàn báyìí tó lè kí òun lọ ọ̀gá ìṣeré ta bá fẹ́ sọ pé kàmáàlù kí ló nà bá ọ kàmáàlù wà. wọ́n ń pè mí nígbà káàdì ní tá a lọ sí mẹ́jọ rẹ̀ àrò àgbàdo àwọn àbá àti pẹ̀lú tó kàrá àti ìdílé àìní kàrá àti gbogbo rẹ̀. ìdí tí òṣèlú lè jẹ́ bẹ́ẹ̀ ni pé òun ní ọ̀hún mo ní pé ìtọ́yìn òbí ìjáde ìtọ́yìn òbí ìjáde káàdì ọ̀pọ̀lọpọ̀ sọ́kọ̀ òní ọ̀hún gangan olùgbà tí ìtọ́yìn bá jáde láyé bá lò wọ́n òkọ̀ látà bá ń ká kò tàn wá sàn. àdébí ò sọ pé àlùalẹ́ ẹni tí tó bá ń gbọ̀n ti já tí wọ́n jẹ́ sí ìbọn sórí tó. àdébí ò sọ pé àlùalẹ́ ẹni tí tó bá ń gbọ̀n sí nínú ó ti já ó kàn kọ́ pé ó kó bọ́ ọdún òṣù tóbi ní ọmọ tó ń gbà. ṣùgbọ́n tó lè jẹ́ kí ìwọ̀n rẹ̀ máa ń gbà tí ó kí ẹ̀kọ́ adébíkọ́ máa lálọ́ wọn. kí ó ti dárò àláàrẹ̀ ìtọ̀ àdábìlọ́rọ̀ من أحدث حتى يتوضع فأني تتوضع يقول شهادة أني بنضع يقول شهادة لا ترى بين أو أفا كلنا نواقو tí ó jẹ ẹgbọ́ ẹgbẹ́ sí àríyànká gbé yìí. Alágbàlagbà kan bá ń fi hàn torí ìfọ̀ pípọ̀ ń gbà mí. Ó lè jẹ́ pé ìlú kẹfẹ́ ti ẹ̀kọ́ lórí òye. Tí ò ní jọ́ ìdínà, ṣé ọkọ̀ tuntun òun tó dá wọn mà bẹ́ẹ̀ ni pé òun sọ̀rọ̀ òun kí òun lọ́wọ́ nígbà tó ń sùn ní ìlú báyìí ó wá ń sojú pé ikú jáde lára rẹ̀ tó ti jáde. àbá sọ pé sọ nínú tó ń ṣẹlẹ̀ sí sóyìn òun náà ìdájọ́ ti fà àtijọ́ tà ń ànábi ilé ìwọ̀sán yìí bá tí ó ṣe lọ́nà wà wá yọ̀wọ̀ àwọn ẹja inú rẹ̀ rú. kódà níbo yọ̀ọ́ àrẹ́bí má dáhùn má dáhùn àtà tó máa kọ́ tó ọ̀rọ̀ tó ti dáhùn ó dìgbà tó bá tó gbóòrùn Ibẹ̀ aṣojúṣe ìtàwọn ọmọ ọmọ ìdúró àwọn kẹ̀yẹ wa tí ó bá ti wá gbé wá náà àátún wá tó tó tọrọ ẹ̀dá kọ́ọ̀tù kí la kọ́ inú ibà nafio kàmáàlì wàájí àwọn nafio kàmáàlì mùsàá ọ̀gbọ́n yorùbá bàtàlì نفي كمال ليس نفي ليس نفي عتيه أظن تفهم إذا تنقال في الحديث الصحيح كلا أبوين بين جود داجي بابا بين كلا ما تجمع لورا but ẹni tó bá tẹ wá sí tí ò tó lẹ́wọ̀ ẹ̀ ti ti jó tó ti sọ̀rọ̀ ẹ̀ lórí ìrùn ìjẹ́bímọ́ ló dáńdọ̀ ti ti jó ẹ̀ sọ̀rọ̀ tí ọ̀dọ́ ń bà kó o lórí ìrùn wọn a máa ń sẹ́lu bí ìpàápàá ẹ̀rọ bí ìdí kírun lóru kí ẹni tí ó kírun lóru a máa ń sẹ́lu bí ìgbà ó ṣe jí ohun mi àwọn omi ìbòyò ẹtì mọ̀ pé omi ọ̀ tètè lọ gbogbo ara orí ìdúró ìlọ́wọ́ wà ló ti ń lo fifteen forty minutes ọlọ́jà ìfún ọ̀gá lè gbádùn òru púpọ̀ ọmọ àmọ́ sáńtò lóru ló gbé bí kátàlé tí ọ̀run kátàlé tó máa ooru gẹ́gẹ́ ní àsìkò pé ìwé kàbọ̀nà rákà kan kò fẹ́ ka bákọ́rà kò sí bó ti yára one hour àti jù bẹ́ẹ̀ lọ. bí èèyàn one hour ara rẹ̀ wọ́n máa ṣètù yóò lọ sí tọ̀ ẹni tí ó bá àyàbẹ ìwọ tó ti kí tó mẹjọjọ lọ kàkà kó lọ ti tó wọ bọ́lẹ̀ ó bá lọ sọ̀rọ̀ àlá ìgbà òdìdè lórí ibi tó bẹ̀ ọ́ bá mi ní tó yẹ wáyé báyìí kí n ti ṣe ọwọ́ àdìgbò ìmọ̀ òun gbádùn ọ̀run tó ń ṣe. ìrọ̀lẹ́ bí èèyàn bá jí kọ́kọ́ ṣe tí ó padà ní ọ́ lára lórí ìròyìn ìdìbò dídàmú kọ́ abẹ́rẹ́ a máa ṣe máa ń kí ọ̀run lóòrùn dáadáa tó bá mọ̀ ń kí ní òkè òun ẹni tí ń kí bó ti yẹ kó kí rákà kan táàbì next rákà twenty five minutes next rákà twenty minutes one week pọ̀ sí lórí lẹ́gbẹ̀ẹ́ mu. ibi tí wọ́n ti ń kí wọn ẹyọ kan lọ ẹni tó ti parí rákà mẹ́jọ wọ́n kàn wọ́n fún un òun kò lè gbádùn wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ kó tó kó dá ṣàǹfààní nínú orí. ṣé ẹ bá ń kí lọ́ọ̀dẹ̀ ẹ̀ ń rí ká inú rẹ̀ ó sì máa dùn ṣùgbọ́n àwọn akíbítì bóyọ́jọ́ ló kéré ní o àbá kíbítì tá a fira wa ṣe nígbà tí èèyàn sùn láàbò méjì láàbò abo kan abo ìròyìn òjì abo ojú abo sùn láàbò méjì ọ̀nà láì àtúntì scores náà abo ìròyìn òjì ni àwọn tó wá jí five mọ́ níyà tó wá sì jí láàbò méjì ó sùn láàbò kan jí láàbò méjì tó ní gbogbo ọ̀fẹ́ kírun súbú ẹ̀ níbi ìṣeré. lórí ọ̀padà fẹ́ẹ̀kì sẹ́fà mi kó ilẹ̀ ilẹ̀ ilẹ̀ àkàlẹ̀ yẹn ti sọ ọ́. حديث الأخير في الباب أمي ما رواه أبو هريرة رضي الله عنه وهو مما أخرجه الإمام مسلم قال قال النبي صلى الله عليه وآله وسلم التثاؤب الشيطان فإذا تثاءب أحدكم فليكذب ما استطاع منه قبي فليرده ما استطاع وزاد الترمذي وزيادة الثقة مقبولة في مثل هذا الباب قال في الصلاة النبي صلى الله عليه وسلم àtẹ̀sáwò mi ṣe nǹkan ìmọ̀ ayẹ́wò ìmọ̀ ayẹ́wò ìmọ̀ ayẹ́wò láti ọ̀dọ̀ ìṣòro ti wá. tó wá ti báyìí ọ̀kan nígbà tí wọ́n ní ọ̀hún alábìnrin kan yóò fi bí mẹ́ta kan á wọ́n fọwọ́ bò ó bá ti lágbára mọ́ níbi gbòmí ìfẹ́ni arúgbó mẹ́ta kan á wọ́n dá a padà bó bá ṣe lágbára mọ́. nínú ẹ̀gbọ́n mi nílé tó wà ní ìyọ̀dọ̀ bùkọ́rí ó ní wọ́n náà yẹ kò hẹ́ kó yọ̀rọ̀ táwọn ẹlòmíín bá ní ọ̀gá yìí ẹ̀rọ rò pé bóyá wọn aláàbẹ̀ tẹ̀lé ìyẹn ń wo oríṣiríṣi lọ́wọ́ yorùbá àti ìgbójọra wọn ìyẹn ń wo náà gbọ́dọ̀ yẹn àbí ànábì náà wí náà فإنما ذلك من الشيطان يضحك منه شيطان أنا لبيد الله ببعد ìsìnkú rẹ̀ láti fi ọtí èrè ṣùhánà. wọ́n tún làwọn jáde nínú ọ̀rọ̀ yìí púpọ̀. àkọ́kọ́ ìsìláàmù ẹ̀sìn tó rẹ̀kọ̀fẹ́ǹsì ní chọ́ọ̀yì. máa ló fi sí oníkà máa yàn án òun ni kọ́mọ̀ bá a san ìwọ́n ọmọ tó lè gbé lẹ́sàn ó bá ń gbọ́ pé ti sọ̀la orí ìran o. èṣù tí ó jẹ́ pé láàrin wọn àti ọlọ́run kò ní láìsí láti dúró ipò tí ó ta àfihàn. wọ́n á máa gbé ìwọ tó ní nàìjíríà gbogbo wọnú mọ́sálásí. tó bá lè fi débi ìran báyìí wọ́n bẹ̀rẹ̀ sí yàn ní tẹ́wọ́n ní àtàbà ìdílógún fún ọ̀tọ̀ pé yóò mọ̀ sọ pé mo ń pín sí àwọn tó ṣe pé ìjọba bá kírun lẹ́yìn àwọn èèyàn mo máa ń mọ ìtàǹtì eh, eh, fún àwọn tó ń kírun lẹ́yìn wọn ó gbé ẹyin mọ́ọ̀mù wọn àti sílé ẹ wà lọ ẹni ẹyin gíní o ẹyin mọ́ọ̀mù ẹ sàárọ̀ àwọn níjó lẹ́yìn àwọn mọ́ọ̀mù mọ́ọ̀rọ̀ yìí àwọn ọmọ yẹn tó bá dùn àwọn ará àwọn tó bá wà lọ sí ọgbà ìlú púpọ̀ wọ́ọ̀ṣẹ̀.

tó bá ń ṣe pé kí ó tí ó pọ̀ lábẹ́ kí pẹ̀lú òkúta ìfẹ́wọ́dà àtijọ́ ń tò wá. tí ẹ bá ń wo gbogbo ẹni lójú yín báyìí o ò ní bàbá àwọn àtàwọn ọgbẹ ẹdọwọn pé ha ọgbà náà fẹ́ jiná ní láàbì kọrí ojú àbùkù kan. mo dé èkó ẹnìkan wá ní two thousand and thirteen two thousand and twelve wọ́n ṣe wọ́n ṣe two thousand and wọ́n á ní ah, èmi ò máa ní wọ́n á lọ mọ̀ mi máa ní bóò ló ti jẹ́ ọ̀yà mọ́sálásí aláǹdé ti ká wọ́n ní ẹ̀ wọ́n ní à ah, ó ní àbá kan tó ń bá ti bọ́ wájú báyìí ní gbogbo àwọn ọmọdé òní ṣùgbọ́n ìmọ̀ ẹ̀ bá ti bọ́ níwájú tí wọ́n mọ̀ fọ́ ohun yìí lọ́rọ̀ wọ́n kí ni ìtumọ̀ ẹ̀rọ náà ah, gbogbo àwọn ọmọdé òní àwọn ni wọ́n fẹ́ tú ìkú bá àjọ wa wá kò ní tó tó ara kan kọ́ àjọ tó ń tọ́kọ́ ara kan mà ṣùgbọ́n tá bá ti wá débi láńtìrí ra kàláyò mọ́tọ́lọ́sí ọ̀wà fún yẹn lè ní mọ́ mọ̀ èèyàn ní mọ̀ pé lọ́sọ̀ bá ń kí dáàbò mi tiri ni o. ṣe ẹ̀rọ bá sálámà kódà bẹ́ẹ̀ fi ọ́lá dọ̀ ọ̀gbìn náà kí ló wí o. inú mọ́tọ́lọ́sí òkú wọn á ní kí ló ń tẹ wọn síbẹ̀ wọn ní ẹ̀rọ kí ọmọ ẹ ò gbọ́dọ̀ orin yìí tálẹ́ni tí wọ́n gbọ́ wá sí Muhammad ibn Abdulrahman kọ́lọ́wọ́ sábà sọ fún ọ̀nà ìsìn tó bá dé báyìí ó lè ka three pages ní báyìí sílẹ̀ tí ó dé níbi kankan pé kankan èmi sì yóò fi kí ẹ̀wọ̀n fáàsì lórí mi wọ́n á ní ọmọ bọ́wájú ọlọ́run ìyẹn wáyé ọgbọ́dọ̀ máa ń sáré àwùjọ ẹgbẹ́ kí tàwa ó ìgbọ́n òun lẹ́ẹ̀ ti máa lójú ìdìbò sàárì láti láti ṣùgbọ́n báńkì sí torí pé kò sí màá sí ìlú báàsì kò sí sí ìlú báàsì mo ti lè báàsì ti máa kú lórí ìrìn mo ti bá wà lórí ìrìn à wọ́n máa ní jẹ ẹ̀wọ̀n ẹ̀dá kan súnmọ́ bí ẹjọ́ àwọn ọmọ ẹgbẹ́ òsì ẹ̀dá wájú kéde ò wọ́n wọ́n ní wọ́n ti sọ wẹ́ẹ̀ fún ṣóògùn fẹ̀mí náà ẹ̀rẹ̀ láti wọ́n dá ṣóògùn fẹ̀mí náà àwọn bá ń fa tí ó lọ wọ́n tún ṣe ní tó wọ́n bá sálámà ń gbé bàbá yọ̀ọ̀ sàn. ṣé ìdìbò bá àwọn tó kéde ẹgbẹ́ ìdìdarúgbó náà wọ́n lè tó bá wí ni. sọ́wọ́n wò ju láìda gbogbo wá ìṣe àbá ń kí ọ̀gbọ́n yà bá ń lo tẹ̀síwì yóò mọ̀ dùn mọ́ àwọn ẹni tí wọ́n bá há sí ó. àwọn tó ń pè àánú sọ́ọ̀bù wọn gbogbo ilé ìjọba ń gbé wọ́n kà wọ́n náà ní mọ́kà twenty ní ọkà àwa nígbà yìí à kí ju ìfáàtì mọ́ bọ̀ wọ́n ṣì ní twenty níbi àwọn òkèjì tó owó yẹ kó lè fara mọ́ yẹn ní kòránì mẹ́ta àti kòránì tó jọ mọ́ra wọn ni kọ́ lọ́wọ́ wọn ẹ̀yin kí máa náà wọ́n wà nígbà tó bá ti ìlú wájú ìdílé ẹ̀rọ ẹ̀fọ́ pé mi náà ráwọ̀ rà. ìwọ́n bá ti ní tó dùn wá ní àbá ìwọ lọ kí wọn lọ́la ló bá lọ ṣùgbọ́n ọjà bá kọ́ra. ọwọ́ àtà bọ́ọ̀sì làtà sẹ́kọ̀ọ́ làtà ààrẹ fọ́ọ̀sì page ẹ̀bí sẹ́kọ̀ọ́ náì àgbẹ̀ ọkọ̀ lórí ìlú rẹ̀. ọwọ́ àkọ́sà àwọn ọ̀dọ́ náà inú inú kẹ ẹ máa ń pọ̀ jù lẹ́jọ́ ọba ájú ló kàn wọ́n yín ọ̀yìn ẹgbẹ́ wọn sùn àti nínú gbádùn oorun yẹn yóò àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ kí wọ́n ti wá ṣe báyìí pápá ọmọ ọ̀kan lẹ́sẹ̀kẹ̀ fún ní òun láti títí kírun ti ẹ̀ wá dé àti kí ni ọwọ́ ajé bí ọba bá ilé ń láti ìgbélé tí wọ́n dé ọ ọ̀ọ́ Àwọn ilé òjòjò Alifrasa Aláfẹ́ta lórí ìlú kọ́. Nígbà tó gbọ́ Alukura á ń dínú tó bá pè first page, second page, third page. Ṣé ẹ̀ ní rùkú ni? Àrìn àdábì ní àti ká sún ọ́pù àárọ̀ lórí mọ́tìrì. Ó padà lọ sọ àlọ́ ọ̀rọ̀ kò kí máa jẹ́ nǹkan ṣúlẹ̀ kò ní yọ gbádùn tó yìí bá a ti jókòó ìlú yìí téèyàn bá tún ní àbòmí gbádùn yìí tí ó kún náà ní pé oorun ó tẹ̀lé iwájú tó ń tẹ̀lé bóyá láwọn èèyàn bá gbọ́ nǹkan bí ìtara ní àkóso òṣèlú nígbà tí wọ́n lóyún. nínú ìgbà tí bàbá ogun máa ń dá ẹ̀ láàmú jù nígbà tó bá ń ṣe tó bẹ̀rẹ̀ jù rẹ̀ nínú ẹ̀ máa ń pa jùlọ ń jẹ́ ojú mà ẹ̀rọ táwọn èèyàn kò tó mọ̀ ọ́n sí àsìkò òkúta máa fi mọ́ rẹ̀ rìn nǹkan burúkú ni èmi rè ń mà sọ́nà wo ẹni tí wọn fún máṣá àbá bọ́dà òun yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ oorun yóò ti borí gbárẹ̀. kí ló dé èṣù ní oṣù ní èṣù ní kò fẹ́ jẹ́ kó o ráǹfààní ayé rẹ̀ kí ló dé ọba tí wọ́n ní ibi tí èèyàn sọ pé ara kò fẹ́ lọ lè sókun túbà ọ̀nà yẹn ti dùn àwọn ọ̀gá ẹjẹ́ fura síra wọn àwọn kan yẹn kan fura síra wọn bẹ̀. àtẹ̀sán ògùn mi lè ṣe ìbọn alábì ní kí ẹ yá ọmọ yá o èyí ni máa fa o. ìdá àtẹ̀sán àbá àdógún ọwọ́ àtúwádìí pé ẹnìkan kan yín fẹ́ yá o. Sọ̀tọ́lá a máa sọ pé àtẹ̀sáàrò kò fi sọ láti ló ṣe náà. Torí pé nature èèyàn náà ni pé ká yàn nígbà nínú. A ti lè dá padà pé ká má ṣe. A lè dá padà pé ká má ṣe. Kò tó bá débi ìran àbí tó bá ṣe ẹ́ láǹfààní ká gbìyànjú bá a bá ṣe bí sọ́ọ̀bù ẹ̀ lọ́ṣẹ̀ lágbára. Ṣé ìran bá yẹn sọ̀rọ̀? tẹ́nì ẹ bá bí yán o ẹ parí discussion sọ́yìn wà láyé fún wọn ṣe wọn jọ ọlọ́run bá aláàjọ àmọ́ yíyan a ṣe pé wò nídìí ẹ̀ ẹ̀dẹ̀ mọ̀ pé ọlọ́run bá aláàjọ lọ́fẹ́ sànù wọ tẹ́lẹ̀ kì í ṣe pé mo tó wá débi ẹ̀kọ́ tó wá máa ṣe bí pé wò nídìí rẹ̀ tẹ̀lẹ́bí ni tó bá ti di pé ó yàn gbìyànjú ọdá padà ọba ṣe lágbára mọ́ ànábi fàlìyé min wọ̀lìkáàbìnì ìlẹ̀lùfà ìlú anábì ní wọ́dá padà kó bá ṣọlá para mu tó gbé mi tó bá fẹ́ wá lẹ́kùnbí méjì mẹ́ta ẹnu mi tó bá ń bọ̀ ó lè dá padà kò létí ẹnu mi ọ̀wọ́ irú tọ́lọ́wọ́ wọn àfẹ́ kí nǹkan wọ ẹnu wọn ni kìí ti pè yìí ìyẹn lè lọ́wọ́ náà anábì ní bẹ̀rẹ̀ yẹn tùdé mọ́tò fi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àdìsí tìrìmìlì anábì fi nǹkan míì sí nínú àdìsí Bukhari anábì ní kí ẹ má ní ha bí ẹlòmí hmm. kí ló ṣẹlẹ̀ pẹ̀lú àwọn táwọn yẹn máa ń fún yẹn arábìnrin ọmọ ṣe lórí torí pé ìwà àtọ́lọ́ọ̀nù láàrin ọ̀rọ̀ táyìn ẹjú òun náà ní ọ̀rọ̀ àdìsí gbogbo ọ̀rọ̀ kan yìí lọ́kọ́ nílò fi òṣù ìlúṣà yóò kó ààyè bá ìfọkànsínú yẹn ẹnu ọgbọ́n òṣù ìṣòro tí ọba ti di òun fàlà nínú oríṣi òun lọ́wọ́ gbẹ̀yìn ọ̀rẹ́ afúlá àdìmọ́ ìlú nàìjíríà ìdáhùn fi sọ láti yí. yóò ló ń pè ní fàlà جلب الخيرات ودفع السرائر والسيئات kí yẹn rí dáadáa fà sọ́dọ̀ kí yẹn ti di aburú dànù ibi tí fàlà ló wà ní. ọ̀dọ́ wa tó ń pè èèyàn orí irun ṣe ó ti ti dáadáa dànù síra ẹni olórí àánú ni wọ́n wà irun yẹn oníkíni oníkọ́lọ́ ń bà lọ́wọ́ rẹ̀ ó sì lè kọ àwọn nǹkan tí ọ̀dà fún yẹn ẹja sí ìlú ọwọ́ sí lágbára mọ̀ ká máa dá ìmọ̀ yẹn òǹkan. ولهذا أكملنا هذا الباب القيم lọ́nà kó ṣe owó fún wa ní kọ́lbẹ̀n fọ́ọ̀ṣì à lórí ìrún wà fáàrí ìsọ̀lá nígbà tá à ń bá ọ̀rọ̀ ta fẹ́fẹ́ àdìsí mo ní ìdí máa ṣe ẹ̀jẹ̀ àǹfààní gẹ́gẹ́ bí bákìrì àbẹ̀lẹ̀ ẹ̀sìn ní ìlú ti wí ìdí máa ṣe ẹ̀jẹ̀ àǹfààní bí irun onídókòwò owó yẹ ṣé máa kí mi mọ̀ ilé ayé báyìí tí ẹ̀ bá jẹ́ sí máa wò bẹ́ẹ̀ rọ́ọ̀bà tó ti kí òye yọ̀ọ̀bẹ̀ kí gbọ́dọ̀ bá àdáàmọ́ lọ لهذا الأمر المهم أجاو وداداو فلو بالا جاجا فنيدي ونبدا كي أكيو قواجه واجه الله قولوا نبو تكا كاندي نعم بشو أما أجيسا مباسمي àwọn bí ó ti wọn àmì ńlá nítorí wọn kẹ́lìmọ̀ tí mo gbọ́ pẹ́lú bí ó kírun tábúrọ̀rọ̀ àánú àbímọ̀dìnà tábúrọ̀rọ̀ àánú àbímọ̀dì wà láti yẹ́pẹ̀ ìgbẹ̀dà. ẹ nínú túrò yẹn kí torí kò ti kí wọn kò ní lẹ́sẹ̀ kankan bẹ́ẹ̀ máa gba tíkù kan lè dárí kó wọn kàdé wọn àdìsí ẹ̀rọ bá mu kò ti sí tó súnyà síbẹ̀ yẹn ló pé àlùfáàdà ló fi òkú tó rọ̀ ẹ̀kọ́ lọ́nu. Orí ọjọ́ ti pé ó dìrò sọ ààrẹ ní ó tún kí. Tó yẹ pé ṣọ́dùkù sí ìhà ló kó bá ní, a pé yọ́ lọ tún òye kí. Kò ṣàlọ́ ọ̀la, ẹ̀rọ ẹ̀kọ́ kò ká kò ṣe tẹ̀ kí yẹ̀rọ àrùn ló tún àtàwọn fẹ́. Ó ti gbogbo ẹ̀ pé ṣé ọlọ́dẹ àwọn tẹ̀sí nọ́ọ̀sì ló kó bá rẹ̀ ń bẹ̀. Ọ̀dẹ̀ náà da irun yẹn kù lọ nìyẹn. Ọ̀wà débẹ̀ ọlọ́pàá ṣe wọ́n ní àfihàn ní àmàlà mo kí wọn ẹ̀ẹ́dẹ́ àtẹnìkan náà wà rẹ wa mo bí ọlọ́pàá ọlọ́pàá fi gbé wọn láyà balẹ̀ láì àwọn àwọn nǹkan tó ń dúró bẹ̀yẹn ayé ti pọ̀ jù ará Sudan ní ti bá àjọ wà náà lójú ṣùgbọ́n sọmú sọ́gbà tí mo débi ọlọ́run kí wọn tó ń jọ̀gà ẹnìkan wá náwó tí mo gbé iná mi wọn tá a ti lé ní òkú ó ní kí ló dé nínú òpé ó ní mẹ́ta la kí ń pè lọ mẹ́rin náà mo ní mẹ́rin ni òkú. ó ní ìjọ mi mọ̀ ní pé mẹ́ta láti ìwé rákà àkọ́kọ́ ìjọ máa ń lò ọ̀tọ̀ rákà kejì ìjọ máa ń lò ọ̀tọ̀ ìkẹta ìkẹrin àwọn kọta tó máa ń lò orí ìkẹta rẹ̀ òun orí ìjẹun pé orí ìkẹrin ìkẹrin orí ìkẹrin làwọn wà láti máa ń orí ìkẹta lọ́wọ́. ń júwe báwọn èèyàn tó ń kírun wàhálà tẹ̀lé ọlọ́pọ̀ lára ó túbọ̀ sànù wa wọ́n náà fún wa ní kọ́ńtà nípa ṣe à báàbò bẹ́ẹ̀ ló kù tàn fẹ́ mọ́ bá ṣe níbi tó ní ìtàlú. ẹjẹ́ ní lójú sẹ̀rẹ̀ alimẹ́sẹ́ẹ̀dì jẹ́mu ọmọ jáde wọ jẹ́mu ọmọ jìbìtì. وإذا قيل مسجد فأعضاء السجود وإذا قيل مسجد فمكان أو عمارة هي للصلاة ويتأتى جمعهما بتلكم الكلمة المساجد فإذا قلنا إن المساجد لله فلا تدعوا مع الله أحدا المساجد التي عني هنالك المسجد فإذا قيل ولا تقربوهن وأنتم عاكفون عاكفون في المساجد فالمساجد هنالك المسجد عمارة وبنيان بأداء الصلوات الخمس وعبادتهما وهما مأموران فيهما في القرآن أما الذي علينا هنا كالمسجد ذات بنيان وعمارة إني لجا مسجد آه فما نجي والله يبقى نجي kí ni ọkọ nípa mọ́ṣáláṣí mo ní ẹnìkan ìṣàkọsílà tí sábà náà ní lòdì. torí pé àwọn èèyàn wọn àyè máa ń tán fi mọ́ṣáláṣí ṣe. olórí tán fi mọ́ṣáláṣí ṣe ṣé mo ti túmọ̀ ẹ̀ ní lárúbáwá ni. màsáàjì jámù mẹ́tíà pẹ̀lú jámù kí ni o lòdì. káwá ní mẹ́tíà àwọn abúlé àbí kalẹ̀ bọ́lọ̀mù. واللغة يجب أن المساجد لله فلا تدعوا كما قلت مسجد yóò máa bẹ nínú gbólọ̀ náà tó ń pé wà á tó máa ti gbóná sílùú nàìjíríà jù sọ̀kẹ́ nígbà yẹn òun náà ló lè wá sí méjèèjì ibi tẹ́ ẹ ti máa ń jókòó sí láti fi ṣe ìrántí ọlọ́run bàbá náà àìtọ́nà tí láìsí jù lórí ilẹ̀ yìí báyọ̀ òkú fún àyàn òbí fún àyàn báà òun ni àyàn ìtọ́nà fẹ́rẹ̀ jù lórí ilẹ̀ yìí lọ́jọ́ pé ìtọ́nà bá fẹ́rẹ̀ yìí tẹ̀lé máa fẹ́ kó fẹ́rẹ̀ wọ̀rọ̀ jù lù kọ́ tó wọ́n àlẹ́ fún bí ìgbàgbà jíjì ìdá fara jàdínà àtà yàrá ìdánilẹ́yìn alábìnrin mi tọ́lọ̀ fẹ́ràn jù lórí ẹ̀ mẹ́tọ́lá ó ti ra jù lórí ẹ̀ òun náà ní ọjà torí ìdí lọ mọ́sálásí ìrántí ọlọ́run ìdí lọ lọ́jà ń bọ́ àwọn tí ẹ máa parọ́ bẹ̀rẹ̀ tí wọ́n rí àwọn tí ẹ fúra lórí èké tí ẹ máa parọ́ mú ògé ó sì jẹ́ pé èrè rẹ̀ ń lọ ẹ̀ tí ẹ lọ́gbọ́n wà láàyè ẹ̀ wá ra omi jìnnà lókù tó ti di two hundred nínú bá. Ah, ọlọ́dà ọgbọ́ sànù wọn ẹgbà market strategy bí ẹni ọdún lẹ́sẹ̀ ló lẹ́sẹ̀ wọ́n pa ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìbẹ̀rẹ̀ ti ráwọn ẹ̀jẹ̀ wọn búra lórí rọ́ ìbẹ̀rẹ̀ ti ráwọn ẹ̀jẹ̀ tó kù ní ìtajà ẹ̀yọ̀ ká tó gbé wà lẹ́ẹ̀mẹ́wọ̀n àwọn ẹ̀fọ́ kò lẹ́wọ̀lẹ́ ẹ̀sùn fún lọ́jà tó wọ́n fi wà lẹ́ẹ̀mí lórí rọ́ náà mọ́sálásí wá ní orí lẹ́mìí pé ilé ọlọ́run ọlọ́run àwọn afárá ní gbogbo tó tó máa ti kó mọ́ṣáláṣí àdínù làwọn ti ṣe tí mo gbọ́ wíńdò tẹ̀síìnì àtẹ̀síìnù wọ́n ní pé kéèyàn fi gáàlì àbí ìṣẹ̀lẹ̀ ìrìnà nínú ọgbọ́n wọn ni wọ́n ní tẹ̀síìnù ó lè mí ní nǹkan mìíràn ó lè mí ní ìgbà wọn àtẹ̀síìnù àtẹ̀síìnù ibi tó gbé ẹ̀kú tọ́lọ́ọ̀sì. Sọ́pá tí wọ́n pè torí tẹ̀síbìrì, fàlá yàkùnà nàbì sọ ìdìbì mílíkùn báadà wọ́n sì hì. Sọ́pá tí lè ní gbogbo ilé ẹ̀rọ ìgbé gbogbo ẹ̀ má. Àwọn tó kọ́ mọ́sálásí, àwọn àbá ti sọ pé mọ́sálásí ilé. Bàbá yẹn gbọ́dọ̀ káàbù ẹ̀ á gbogbo tó kù ní. Ọlọ́dà kò má jẹ́ kí àwọn ọmọ gbígbẹ́ èèyàn. gbogbo ọmọ ọlọ́run tí wọ́n lọ́mọ olóríire bàbá tó kọ́ mọ́sálásí lẹ̀ tó kọ́ nke dání ẹja lóògùn nínú ẹbí ẹgbẹ́ mọ́sálásí mi ó jẹ́ ọmọ lọ sí Jamaica ọmọ kan lọ sí bó ẹ wá lọ sí èyí òyìn mọ́sálásí ọmọ kan lọ sí kan lọ sí ó sáà náà ọba wa tẹ̀sí pọ́pátì eh, kan lè ẹja tà tí ibo kan máa fẹ́ rà òun bá tún gbé bílẹ̀sì ló fẹ́ mọ fún sí stọ́ọ̀ tó wà sálẹ̀ ìbọn ní pé stọ́ọ̀ fún ọlọ́dá fún ọjà burúkú ẹ̀yìn wa. irú táǹtọ̀ yìí ẹ máa dáwọn gbòmí kan sọ pé tọ́ọ̀ èyí kò kan ti fẹ́ rà ó kan tó rà ẹ wá dáwó eighty one for one food èèyàn máa ń gbé mọ́sálásí òde ti ẹnìkan máa ìjọba ìbá ti lórí ẹ̀ nítorí ẹ̀wọ̀n ẹgbẹ́ mùsọ́lá ní ọ̀sánlá sí. Ṣòdé báyìí, mùsọ́lá lòdì máa sì, ìtàkùn máa sì ti pé ibi tó ní ìmọ̀ràn sí ẹ̀ tí wọ́n lè ti gbé ilẹ̀ fọlọ́. Eléyìí nìyí kò sí bàbá rẹ̀ nìkan tó lè kí òògùn. Náà ẹni tó mọ ọmọ balada lọ sí ọlọ́jà náà rí dáadáa sí ilé ayé. ẹ wá bẹ́ẹ̀ ṣe dáadáa? Èyí ó tún mọ ọgbẹ́ ìgbó ní á sì fi lágbá ìgbà dáadáa bá a ti yàn lọ fún mọ́sálásí irú eléyìí ọkọ̀ tí wọ́n ti yàn dá pọ̀ lóyún o ọlọ́pọ̀ síbẹ̀ pé àìbá mọ̀ rárá mọ̀ sí bẹ́ẹ̀ ibi náà ti ní ìdí mọ́sálásí yẹn pọ̀ sí ibi táwọn yẹn ti wá ní pé ojú títì wà yìí láti ibẹ̀ yẹn gba mọ́sálásí lòdì èyí tí wọ́n bá jẹ́ central mosque ó wọnú díẹ̀ kò sí ìfún àtúntì wa. ẹ wọ́n sì ní gbọ́ ẹni kan bẹ̀rẹ̀ pé mọ́sálásí o. mọ́sálásí ni ọ̀bá jẹ́ tí ò bá sàwọn náà ṣe kí ni o. ìjọba wa àwọn tó tòkè yẹ́nì pé bàbá fún ilẹ̀ nípò lè ra odidi nìkan tó gbé ẹni sí mọ́sálásí irú nìkan náà ti ní ká má paaki mọ́ ní ẹ̀rọ ti dé paaki kẹsìrì rà á láti fi mọ́sálá sí nígbà nìyí irú bẹyẹ yóò ti máa jẹ́ tọ́nà ọba àná ẹ̀ẹ́dẹ̀ rí ilé bàbá tọ́nà ṣètò fúnà lọ́wọ́ náà fi kọ́ ilé ìdílé nígbà yìí àwọn ìmọ̀ọ́mù tó wà níbẹ̀ náà níbi èèyàn náà lè sọ pé ogun wá dé sára òkú wọ́n wà níbẹ̀ nìyẹn o tó bá ti ju ọparí tẹ̀ náà kọ́lọ́ fún alẹ́ mi lórí dáadáa ẹ ṣàfihàn ìdí ṣàfihàn kọ́lọ́ fún alẹ́ mi lórí dáadáa ẹlòmí náà pọ̀ síbẹ̀ àdúrà nù àdúrà ìṣèlè kó máa bẹ lọ láwéláwé ló wù wá kó máa bẹ lọ láwéláwé kí mọ́sálásì yẹn kó máa bẹ lọ láwéláwé kó máa kà á lé five thousand years kí ló burú wọ́n ti máa sọ ọdún lókè mẹ́rin pé àbíta ní sọ̀rọ̀ bá thousand years one thousand years nínú owó ẹjú òkè èdè wà láyé bá ọ̀tọ̀ bá wà láyé ga àwọn yòó lọ sí ẹgbẹ́ mi gan ni wọ́n wá fi é ṣe. tó fún ìyẹn lágbára wọ́n fi ọ́ ṣe tọ́rí bí ẹ̀hẹ́n tó tọ́rí ṣe tàlélẹ̀ àwọn bàbá kí ló ń wí alẹ́nìkan tó wá ọlẹ́dà yìí ẹ̀wọ̀n àtẹ̀wò sí i ó ti bẹ́ ìdílógún pé ó ń yẹ onídàá kankan mọ́ bẹ́ẹ̀ni ó sì wà wà láyé láyé wọn fẹ́ẹ́ ti sọ kò lè nà kankan mọ́ ṣùgbọ́n tí nǹkan bá yẹ kẹ́yìn ẹ̀kú jìyàn lọ kí ládàá rẹ̀ nìyí. أنا من من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أنا من أنتظر قويك مسجد فقوى فضل الله فضل وليس ولا القيامة ثانية يدى يتكم ثلاثة ثانية يبادى وتسان قوبا ما ما بانجا كويتو لبجدورو nígbà tí wọ́n kọ́ mọ́sálásí ìwòsàn mẹ́rin kan ẹni tí ó kọ olówó ẹmọ òwe tó wọn tún ti jáde kò sí owó náà tó náà tún jáde èyí tó tún jáde náà lẹ́yìn rẹ̀ tó tún da ọlọ́mọdé àti ọlọ́run ní ìgbà tí wọ́n kọ́ ayé àbá kọ́ ẹ tí wọ́n kọ́ gbà náà kò ní ó ra ilẹ̀ ní dáńgbẹ̀ yìí ṣùgbọ́n ní ìgbà tí wọ́n fi kọ́ sẹ́yìn ọjọ́ rẹ̀ àwọn olówó náà ló jó sí àwọn kan bí èrè bá ń ra ilẹ̀ níbi àti iná kọ́ ẹ ti ṣọ́ọ̀tọ̀ tó dáadáa kọ́

àbára fi yọ pé tí ò bá jẹ́ pé ìdáríkà wọn bí òlàbùnà ààyè tí wọ́n tó blọọkì sí èdè tí wọ́n ṣe tí wọ́n náà bá fẹ́ pé mọ́sálásí náà yọ mọ́ ìdáwó ni ó wà láàyè ìgbòho ìjọba ẹ sọ níjú gbogbo àwọn èèyàn tí wọ́n fún wa lọ́wọ́ pé tábàbí láàbẹ̀ ṣe kan aláàbẹ̀ ṣe omi la ilaha illallah àwọn èèyàn ní five thousand ní kìíní kan ní five hundred nínú àwọn àti omi nígbà tó pé gbogbo aráàlú kò ní ìsín omi ìyẹn ni wọ́n mu omi yẹn ò sì nídìí kí náà nẹ́pà ó wà àdúgbò má sí sólà gbogbo jọba bá mi máa mú iye lọ ìwọ tó dáwó bẹ́ẹ̀ kèbèrè mu mùsùlùmí mu yóò sì máa ń ṣe kó ayé tó mọ́ṣáláṣí lèèyàn rí kọ́ tí o bá ti gbọ́ fún ọjọ́ ẹ̀kọ́ mọ́ṣáláṣí wọ́n wọ́n gbé yìí ní kí òun bẹ́ẹ̀ tó bá dàbí jọba ti tètè tó o bá ní ká pa dáàbò dáàbò ní ìgbà pọ̀ díẹ̀ àmì pínlẹ̀ ní máa nì. ìnáma ya àmúhùn mẹ́ta jọ̀mọ́ ìmọ̀ ọlọ́run bá aláàfin ilẹ̀ ní ti pàápàá gbé gbogbo ẹni tẹ́ ẹ bá ti kọ́ mọ́ṣáláṣí bọ́nà ó وإنما عندكم كلمة تفيد الحق ibi tẹ́ ẹ lọ wá mánì sí òun ni ẹni tí bá ń mójútó mọ́ṣáláṣí kò tí ì sọ́sẹ̀ mọ́ṣáláṣí àmì ìkẹ́sínú àmì ọlọ́ọ̀ni tó sì nígbà ìpínlẹ̀ ó ti wọn wá àti lọ́rẹ́ àmì kan nínú àwọn àmì ọlọ́ọ̀ni tó sì nígbà ìpínlẹ̀ èèyàn kì í ṣe ìdọ̀tí ti ọlọ́ọ̀ni bí ibu yóò dì í. أذن الله أن ترفع ويذكر فيها يسبح له فيها بالجدود والآثار رجال رجال لا تلهيهم تجارة ولا بر عن ذكر الله إقامة الصلاة أهم وإيتاء الزكاة يخافون يوما تتقلب في قلوبهم ọlọ́ni àwọn ẹlẹ́kàá tó gbé ọlọ́run ló pa wá níyànjú ó sì ṣe lẹ́sìn fún agbéká pọ̀. Mọ àwọn àbá amújáde jẹ pé mọ́sálásí ò ní máa jẹ́ mọ́sálásí àfi tá a bá pọ̀. Ẹ̀kọ́ parí ẹ̀kọ́ parí ó yàtọ̀ sí ìsọ̀lá. Nínú skul yìí, mọ́sálásí kan ní ìsọ̀lá làwọn yìí. Ìdájọ́ mẹ́sìlì ò ní àpláì sí ìsọ̀lá. Torí pé gbogbo ààyè ní mùsọ̀lá. lókè èdè sọ̀rọ̀ tá à ń sọ yìí àwọn afárá mi gbà pé gbogbo ààyè ní mẹ́sì torí àti ìdáná ní ọjọ́ ìlẹ̀ sí ẹ̀ láàbù nàìjíríà wọn tàn mọ́. ṣùgbọ́n látara ààrẹ àpò àrùn wọn ni láàbù dà àyà kúrúdà rọ̀ọ̀tì àtàlẹ̀ àkọ́rọ́kì àlàkàrí. ẹgbẹ́ pílà ẹ̀rọ wà ní wọn. orí tó ọba dídò ní wọ́n ní ẹ̀ lè ṣe wọ́pù rẹ̀ lọ́lẹ́ ibi tó a ọ̀dọ́ ibi tó ẹ lè pọ̀ bí ìlú fún òun níbi tó ẹ bá ma mùsọ́lá ńlá ní ìsinmi tó ń bọ̀ ní ẹgbẹ́gbẹ́ ìgbẹ́sẹ̀ wọn ní ìgbà pa ókú bẹ̀rẹ̀ ṣé tí mo sọ yé bá ẹ nìkan èyí tí tó wọlé ṣe pọ̀ bí ìlú fún níbi tó ẹ bá ti mọ ojú ká bẹ̀rẹ̀ àwọ̀ ìwé ẹ̀ nínú ilé ìbàdàn. but mùsọ́lá sani dídọ̀ láàrin lára ìlọ̀gbà irú ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ tó wájú òpẹ́ ìbí lára tí ń kírun tí gbogbo yìí bóyá àbá yìí ní bá ń tiẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn ojú tí ń wó ilé ọba ìbá àgbàlagbà wo ojú tí ń wó ilé ọba lórí ìgbà tó ẹgbẹ́ bá a sínú àdáwó ẹ́ two thousand and nine ẹlòmíwà ní primary ten ìbá ń gbé gbà mí ẹ̀tọ́ wá rẹ̀ ti dàgbà lọ́wọ́ sí plan and vision two thousand and nine ni wọ́n mú àwọn àwọn àwọn atálẹ̀mọ́ pa ni wọ́n bọ́ wọn náwó jù àwọn tó wà lẹ́yìn rẹ̀ ti náwó jù tó dé bá ní ìdí so mọ́tánásí tí àwa ṣúdẹ́ẹ̀tì kọ́ gbàtẹ́ ìdíjú ń ṣe mọ́tánásí tẹ bá dé bẹ́ǹtì kí ẹ ń ṣe ìjọba máa ń ẹ̀fẹ́ ìgbọ̀ngàn tó bá tẹ̀lé lórí mo wá rí ẹ̀gbọ́n kan sọ fáwọn ẹ̀ pé àtijọ́ tó bá ti ń sọ pé kí ẹ bá ń sọ lọ ìyẹn púpọ̀ dànù. lẹ́sìnàmọ̀ ẹ rí ike omi kan tó dàbí aṣọ dábàá tó wà lọ́yìn o. níbi ọwọ́ ìdí ọdún lọ sọ́nà pé wọn àti ìbí púpọ̀ náà àwọn ènìyàn tí wọ́n sẹ́nìkan tó ẹnìkan ló sọ àwọn ènìyàn tó ń lò. èmi ẹni yẹn ti ń lò ike ìyẹn tó sùn fún igi omi yẹn ti wà ń bẹ̀ láti two thousand and one. igi omi yẹn níbẹ̀ ní two thousand and one two thousand and two lọ́jọ́ náà. ọlọ́dà ojú mi náà lè rí dáadáa ojú mi. láti gba ìmọ̀ tó débẹ̀ wọn tún bá wọn ní àwòrán ọmọ ọ̀sán adédáàbò. tí ẹ bá rí ibi táwọn ìyẹn ti ṣe dáadáa tí wọn náà lọ dìbò dá ẹ wú àdúgbò yín ike yẹn tó wá dúró wọ́n á bomi bẹ̀ wọ́n ní ike wá rí ike táàkùn ilé táàkùn níbẹ̀. ṣùgbọ́n mi náà ti pé kí wá ibi mọ́ṣáláṣí tí ibi mùsọ́lá láti kí ló láti pé wá ìyá lè lọ sí kéré ṣe wọ́n ti hàfà ní ìyá lọ wọ́n ti hàfà ìtọ́rí pẹ̀sà supply àbí purchase irú rẹ̀ báwọn. Bí ẹ̀ bá ti pẹ́ bí nǹkan ìjọba ọlọ́run bá aláàkóbá san àwọn tí wọ́n rà bá náà lẹ́sìn wọ́n bá ti pé dára pé ẹ̀dá sí mọ́sálásí ọ̀yàtọ̀ sí ìsọ̀lá mọ́sálásí wọn mọ́ oríṣiríṣi mọ́sídù díà mọ́sídù ẹ̀díyàrí wọ́n mọ́sídù dírọ́rí wọ́n mọ́sídù dúwárí báwẹ́rẹ́. mọ́sálásí èèyàn kọ̀ yóò balada mọ́sálásí yóò ti kó gbà ní ọlọ́run fún ọ̀kẹ̀dẹ̀ gbéyàn ọlọ́run ti jọ abẹ́. mọ́sídù dìyà àwọn mọ́sálásí ẹni ọ̀gá ilé ìdíra ìdálẹ̀ ilé púpọ̀ kan ẹwà ní mọ́sálásí agboolé wọ́n ní ìwé láyé àgbẹ̀yìn náà ló fa àbí ìṣe mọ̀háàbí ti dọ̀bà tí ó kí òun sálẹ́yìn àdájú tí ó wà délé ní ó tẹ̀ máa kí òun fáwọn olóṣèlú mọ́tútù bìrọ̀ àbíkí tó sí ìlú tí wọ́n kọ́ àwọn ó gbọ́dọ̀ wá o torí pé tí ju kẹ̀kọ́ tí fẹ́ lọ. fún ọ̀rọ̀ náà tó wí wọ̀nyí ó dára sí يسبح له فيها بالغدو كيقوم ثلاثة كيقوم التي ولهم به لطا بالولي تاكي àtìlálẹ̀ ọlọ́pàá aláàbò pàdé ṣùgbọ́n máa ti dẹ̀dẹ̀ ìtàní mẹ́sìlú zèrọ̀ látàkùn kí abàdà lẹ́mọ́sìlú sísà àdàtàkùn wa ní àwọn yóò ní والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن أعرض الله ورسوله لما ثلاثة النبي المنافقين ní ọdún ilé fún ọdún láti ṣàyẹ̀. Látọ̀kọ́ láì kírun yẹn, àwọn èèyàn mọ̀ fáwọn kírun, àwọn lọ, àwọn èèyàn tó bá dúró pé ó di kan pé á lé wọn dínà kí ẹ máa wá kírun lọ́dọ̀ ànábì láti fi sọ́fí, kí ẹ máa wá láti ah, ẹyẹ kọrin yóò sì padà sílé wọ́n ní ànábì tí a lè kó mọ́sálásí kàtàbàdà wá kó mọ́sálásí àti ọwọ́ àti ọ̀fẹ́. ìkírun ànábì wá ti kí bẹ̀ yẹn oníkálukú wá sí gbà ẹlẹ́yìí ọ̀tọ̀ ni. àwọn ọ̀nà mi ti táwọn ọ̀fẹ́ wá mọ́sálásí tẹ́lẹ̀ láti gbé gbòòrò màdínà àná bá lọ kọ́ mọ́sálásí. torí pé àbẹ́ lọ àti ẹgbẹ́ àyẹ̀lọ́mọ gbọ́rọ̀ àdáde wa kó mọ́sálásí ọlọ́run látàkùn sí ìyẹn àbàdà ọ̀pọ̀ ìpinnu pẹ̀lú láíláí mọ́sálásí tí wọ́n kọ́ lórí ìbẹ̀wò náà òun ni ó tọ́kọ kí òun bẹ̀bí má ti dùkú bá ọlọ́run dàbí rọrùn fún wa nígbà míì sọ̀rọ̀ wá rẹ̀ sọ̀rọ̀ gbogbo adáàtì ìlọ mọ́ra ọlọ́run dàbí ṣe rọrùn fún wa adáàtì ìlọ àjọ ọlọ́run ṣe rọrùn fún wa kò bá sí Màdínà bí kéèyàn lóun rẹ́rìn láti fi bọ́ tẹ̀ lára ọ̀nà sí wà kódà àwọn èèyàn wọ́n gbìyànjú ọ̀nà tánàbí máa ń rìn every Saturday ànábì máa ń lọ sí kùmà sọ̀rọ̀ wa rẹ̀ yóò lọ sí mọ́tíláṣí láti ọ̀nà tánà máa ń rìn láti mọ́sálásí rẹ̀ ojú ọ̀nà rẹ̀ ó lọ́ máa sàwọn lárọ́ àwọn tí wọ́n ń darí báwọ́lẹ́sàn láti ẹnu ọ̀nà mọ́sálásì ànábì ó ti jẹ́ òbí tí ìwé ọmọ ìpè sálọ́sì ẹni rìn ṣùgbọ́n yàrá ìrìnsì kí ẹnu wọn rìn lọ́síbò ọ̀tẹ́ wọ́n àgbọ̀n máa rìn lọ́síbò lọ́síbì ọmọ ògbé kankan wọ́n gbé àwọn mọ́tò kan lẹ̀ àwọn mọ́tò ẹ̀yìn ẹ̀ẹ́dọ́ndọ́bátì tí ò ní máa àbá ọ̀nà mọ́tò tí ojú mọ́tò ńláńlá bẹ́ẹ̀ máa ríra nígbà ìbẹ́ mọ ojú ọ̀nà lásán ọ̀nà eh, ẹ̀ níbẹ̀ bá náà ti máa rìn lẹ́sìn lọ́wọ́ ẹ̀sìn bọ̀. so àwọn ará àkùnbá anábìtì wọn ti ní mọ́sálásí tára ti bá wọn kí wọn. àwọn tó wọn gbé ìwọ̀n tí náà náà wọn kò wọ àfẹlẹ mọ́sálásí anábì àfẹlẹ àwọn ẹ̀mọ́ ọlọ́mọba lọ kó mọ́sálásí. wọn alẹ́ táwọn lọ kọ́ mọ́sálásí kò ní mọ́sálásí yẹn máa jẹ́ mọ́sílù pẹ̀rọ tí yẹn gbọ́dọ̀ kí òun bẹ̀ ẹgbẹ́ tí ẹ kó palá bẹ́ ṣẹ̀dọ̀ tùbà ọlọ́run kọ́ làwọn ń bẹ̀. kí ẹ bá wọn kọ́ mọ́sálásí ẹ ìmájìlì tó kọ́ àti ìgbà ìbọ́lọ́ wọn ní gbé wọn wù. mọ́sálásí yìí tó wà ní mọ́sílù pẹ̀rọ òní mọ́sálásí ètò ṣe pé ó bá mọ́sálásí gidi ńlẹ̀ wọ́n á dé ọ̀rùn gbà nígbà gbọ́lá dáhùn mọ́sálásí eléyìí ó wà nílẹ̀ ìwọ́n kọ́ tiẹ̀ nínú ẹ̀sìn èyí tó dín bẹ́ẹ̀ ni à ń wò ní. kò sẹ́ni tó máa ń rọ wí sókè èyí tó dín bẹ́ẹ̀ ni à ń wò ní torí mọ́sídù eléyìí ni àpá èyí tó bá ń lẹ̀ yẹn ó lẹ̀ ẹ́ ti máa ṣe o. àyà àti pẹ̀lú àwọn kọ̀ǹdíṣẹ̀ bóyá gbogbo ilẹ̀ ẹjọ́ ni pé ń bí ìdíje eléyìí ká lè bá a ráyè dáadáa kele yóò ṣe é fẹ́ onírọ̀ yìí àjẹ̀bí lùdì ti pẹ̀lú àdìlé múlé onílé obìnrin wọ́n tí wọ́n dé gbogbo mọ́sálásí tọ́jọ́ fi kó àwọn èèyàn kúrò mọ́sálásí kò ní fọ́ bẹ̀rù wọ́n ti lò kí la wá pẹ̀lú mọ́sálásí yẹn wọ́n á ní àmì ọlọ́ọ̀dì mọ́sálásí ó sì ní ìdíkà fún àlejò. ذلك ومن يعظم حرمات الله فإنها من تقوى القلوب مثلا في استجابة tẹ́ ẹ̀ bá gbà pé lọ́sẹ̀ tó ń lọ síwájú ìṣòro náà ànábì ní lẹ́yìn ìgbà tó síbi kíbla ń fọ ẹnu ànábì ní ọmọdé kí òun lọ sí. sẹ́yìn bá ń lọ sí mọ́sálásí báyìí yóò wá ń fẹ́ ẹni mà yóò wá ń mú èkìtì àbáṣọ rẹ̀ yóò wá bí. kí n mọ̀ pé kì í ṣe ní ọgbọ́n tó ṣèjọ́ sí síbẹ̀ pé báwo la ti pè kẹ́ ní sọ́nà tá a máa ti lọ sí síbẹ̀ ẹ̀rọ ń sọ abẹ́ yé ìkan náà tí wọ́n ní àpò ah, láì bá dé mọ́sálásí lọ sí i. kódà ibẹ̀ ni ó ti rí la ẹlòmíì tó wá fẹ́ sùn àtúnfà á wà yóò ga ìyá tó bá ìlú tó ló jẹ́ púpọ̀ sí ìjọba mọ́ṣáláṣí ìwẹ̀ láti gbé ìgbé tó ti lá lọ́lọ́pàá ṣe ọmọ ìjọ mẹ́jọ kọ́ mọ́ṣá ṣe náà fún ọ táàrí pé ìtàkùn one one two three four five six. Bára tó bá mú. Náà, number one. Um, ọlọ́run kọ́ sànù wọn nílùú wa iná ẹ̀dàgbà ìjà lọ rìpọ́ọ̀tù bọ́lá ń gbá àbílẹ̀ tí wàá rí bẹ́ẹ̀ gbà yìí. Ah, ah, ọlọ́run dákun ọlọ́run mọ̀ jẹ́ kí àwọn èèyàn gbogbo ẹ̀yìn wa ẹ dákun ẹ jẹ́ kí muslim community wa strong enough wọ́n yóò ṣe kọ́ mọ́sálásí ilé ìfẹ́ nìkan wọ́n kọ̀ bá tẹ̀sí ṣọ́ọ̀bù àbọ̀tà bá ti ìdílé. ìjọba ọba ti kọ́ mọ́sálásí tí mo náà ti bọ́lá níṣẹ́ o àtẹ̀sí ìdòwú tó ti bẹ̀rẹ̀ ní wọ́n kò ní mọ́sálásí kò sí ní ká ẹni pọ̀ jù mọ́ tọ́ba ti délé ẹ̀ ká bẹ̀ àwòsí. ìwọ ni pé wọ́n kọ́ mọ́sálásí ìwọ náà fẹ́ kọ́ láti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn ni wọ́n bá mi ní òkú ẹ bá fún ọmọ ní tí ó tún á gbé wọn máa kí wọn fún àdúgbò láti wa mo ní ẹ̀jọ̀ ọ̀pọ̀n náà ń gbé ọgbọ́n ẹ̀ ní ìrẹ̀ sí ọ̀fẹ́. àwọn èèyàn gbígbẹ́ wọn náà fọ ọkọ nínú ẹ̀tọ́ ọkọ mọ́ṣáláṣí sínú ilé náà. àwọn nìkan ti ká àbùkù ní ọ̀tọ̀. wọ́n ti wọ́n pọ̀ yí ọkọ ọdún ìwà àti àwọn kan náà lọ́wọ́ náà lọ́wọ́ kan sọ orí bí ìwọ ni kí àwọn ẹ̀dá àtẹ̀yìn ọmọlé tó àwọn ọmọlé tó wọn gbé àlùmọ̀ṣùgbùrù láàrin ìṣàkóso ìbáwọlé àtẹ̀yìn àwọn èèyàn ọmọ pé ilẹ̀ pọ́ńtà ni wọ́n sọ̀rọ̀ pé ah, ẹni tó bá tún ti wọn ti sọ pọ̀ sí. mọ̀júùrù ní iṣẹ́ ti gbé ilẹ̀ tó wá fún ilé ìwọ́n tó wọn ní gan-an kò ní àpò ìtàkọ́ ló kù bẹ̀rù bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní sọ́tún náà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún báyìí ló ti fẹ́ ṣe àti tí wọ́n náà bá jẹ́ wọ́pà wọ́n náà ti wọ́pà mi níbẹ̀ lẹ́jọ́ pẹ̀lú gbogbo oúnjẹ bá ń ní skul ìjọba lẹ́yìn tẹ́ bá jọ owó ìgbẹ́ta owó ìyàn skul yìí ti pẹ̀lú ìlànà. ẹni tó kú ló ti ìwọ náà sì tẹ́lẹ̀ wọ ọmọ owó oṣù kò ní owó pípa ìtọ̀ wọn kò sí ilé o mo rí pé ìyẹn ti ń ṣiṣẹ́ kan lọ kò lè ṣiṣẹ́ bí ìwé àgbẹ̀sùgbónú ẹ̀ka ń wí gbogbo ìpín tó bá fi bí ìṣe òun tó ṣe ìjẹ́ lè yí. sọdá àkọsí ìgbà yìí nígbà tó wá bí nǹkan bílẹ̀ sí ìṣẹ̀lẹ̀ ìdìlà ọdún abẹ́rẹ́. sí ìṣẹ̀lẹ̀ ìdìlà mọ́ṣáláṣí ẹnìkan á ní pé àwọn tí wọ́n wá gbogbo mọ́ṣáláṣí wọ́n ní ìṣẹ̀lẹ̀ àwọn náà la kọ́ ẹgbẹ́rẹ̀ náà sọ hmm, mọ́ṣáláṣí àyíkè ìgbà inú ẹ̀rọ ìdíjẹ́kù ẹnìkan fún àtàwọn lẹ́ta ọ̀rọ̀ àgbọ̀ṣùgbọ́rú àyàfi bọ́lá tí owó tó a bá gbà yẹn mọ́ṣáláṣí náà lọ́jọ́ gbogbo ìgbéyìí kò ní jẹ́ pé o fi ẹ mọ́ mo ti ń ṣe ọpọlọ lọ tó bá ti pé ìyàn wá sí ìlú òwe nígbà rẹ bẹ̀rẹ̀ ti sì mọ́ ta ọ̀nà o ti gbé ilé pọ́lọ̀ ni gbogbo ń tọ́ bá wá ń wá ń bẹ̀ wọ́n máa lò bẹ̀ ṣùgbọ́n bá wá ní kó mo ti fẹ́ ṣe ń bẹ̀ máa kò ṣe irú ẹ̀ lẹ́ni tí lọ sí mẹ́tàlá tó wá ń yọ yàrá bẹ̀. ìdí pọ́blẹ̀mù tó wá dé wọ́n ní irú ìgbé gbọ́dọ̀ tó ń sọ̀rọ̀ lẹ́sẹ̀ mọ́ṣáláṣí ló ń bà yẹn mọ́ àwọn abẹ́rẹ́ pọ̀ ní ṣe ń rí ìtọ́ ti yọ ọ́ nìyí ẹ̀yìn àkókò ṣe ìkẹ́ ìṣèlú ìlú ẹ̀kọ́ tó sọ pé ẹgbà náà ti wá wọ́n lọ tó wí nígbà tá a ti kí òun bẹ̀rẹ̀ ọ́ báyìí ẹ̀já sọ ti bóyá bọ̀ ló ṣe ní iṣẹ́ ìgbọ̀n wọn gbọ́dọ̀ di láìpẹ́ àwọn akásí ẹ̀ wà lóde ẹ̀ mọ́sálásí ọmọ ọ̀fẹ́ táìpé ọmọ ọ̀fẹ́ ń bí tó ẹ̀ gbọ́dọ̀ tán wò wọ́n àti ní sálẹ̀ yìí náà lè ta àyàfi tí wọ́n bá tà láti yọ tó owó rẹ̀ nínú ìyè tí wọ́n bá dà sí ilé wọn á fi rà míì kájọ́ tí wọ́n yẹn náà yìí ti tẹ́ ẹ̀ wọ́n á ti sọ pé mọ́sálásí tó wáyé kó tà sáyẹ̀ owó rẹ̀ gbọ́ mọ́sálásí yìí kó dà tó fi ṣe ìrírí ẹ̀kọ́.

wọ́n jẹ́ orúkọ mi sọ̀rọ̀ mi. Gbogbo ìlú táwọn náà ti gbé ìgbárí ìlú wọ́n ṣe rọ́ọ̀bù wọ́n ṣe rọ́ọ̀bù tó bá wù fún mọ̀tò ìsọ́nù bá ọ̀gbìn ọ̀la ìjọ́jú àgbọ̀ ọ̀la ọ̀la ẹ̀hìn ọ̀ wọ́n tó wá ní bọ̀fún lélẹ̀ eléyìí eléyìí kọ́dọ̀rù pátám lélẹ̀ tó bá rẹ̀ ti mọ̀ fún mọ̀ ọ̀dọ́ kẹrin ọgbọ́n ló ń ṣe rọ́ọ̀bù náà.

ẹni tí máa retí orí lọ́dọ̀ ọ̀pọ̀ tó wá torí orí ṣe sọ́dọ̀ pọ̀ sọ́nà ọ̀hún gbà tó fẹ́ bèèrè bẹ́ẹ̀ ni torí pé yóò rí kó lè ọkùn tó dáa jù ní pé kí èèyàn ṣe ìdáǹdè lọ lọ́hùn kò ṣùgbọ́n èyí láì dá orí lọ́dọ̀ ọlọ́hùn ìjọba ọlọ́run kò lè di ìjọba báyìí ní ìdí irú ìlú ìdílé ìgbà tí ọlọ́run kan fẹ́ ká torí èsì máa gbọ́ máa ń dálẹ̀ ní yóò kọ nítorí lọ́hàn ọ̀sán àtẹnufá ìlú ẹ̀sán òun làwọn ọ̀sán àáfà òsìlẹ̀. ọlọ́run kan tó ṣe kí n mú ní àwọn ọ̀fẹ́ tí wọ́n náà tó nà so wọ ọlọ́run fún jíjẹ owó púpọ̀ ìtọ́lẹ̀ tíráì ọlọ́run fún yóò ṣe ojú ní àwọn pé wọ́n sọ pé sẹ́yìn ìta tíráì táàdì sàláì ọmọ tíráì sí. bọ̀dún yẹn tó tó mú èyí náà yóò àti ti gbọ́dá pọ̀ tó tó pọ̀ gbọ́dá pọ̀ àbí ìjókòó tó ní gbàlágà tí ọ̀rọ̀ àti máa tàbí gbé ìṣèjọba ìlú àwọn àti ولباس التقوى àbá àtọ̀gbọ́tọ̀ ẹni tí ń wọ aṣọ tó máa lọ mọ́sálásí láwọn èèyàn ń báyìí ayé gbogbo wọn lò ṣé ẹni tó wá wà lẹ́yìn ìgbẹ́jẹ̀ àtẹ́tọ́ àwọn abúlé náà lè sọ fún pé tó ní àwọn aṣọ ìṣẹ̀rọ ọlọ́run nígbà ń sọ náà nì ṣùgbọ́n táṣọ rẹ̀ bá ti já sí ìwọ̀ àlẹ́ ni ọmọ wọ̀ọ́ ẹlòmíì sì rí kẹrí bọ́lá ń sọ ní ìlànà wọn ẹlòmíì kò túmọ̀ sí i níjọ rẹ̀ kò ní pé kún àkíyè ilé ìtọ́wà ìtọ́tẹ̀ ìgbàlódé gàmù ọlọ́run forí jì mí ọlọ́run ni wọ́n bu ọ̀la ẹ̀ta láìgbà àti ìbádìgbà ọ̀lẹ́ta. ní two thousand and eleven àti two ẹ̀kọ́ ni ah! fóònù ètò máa ra fóònù hundred thousand. ọ̀hún ẹgbẹ́gbẹ́ tó kú òní. Àdábà àdábà àti ẹ̀gbẹ́ tó wà ní fifteen thousand bàbá náà ti jẹ báyọ̀ bí ìlú kan bẹ́ẹ̀ mo ti lọ sí láàárín oṣù tí wọ́n gba fóònù ilé iṣẹ́ tó yóò lè ṣe sí i. fóònù tí màá já ń gbà náà ló wá ń mọ́ mi one hundred and fifty two hundred níbi éjì ń bà wọ́n. ṣùgbọ́n ní eléyìí náà ní ìsìn èmi ò tí ì ra fóònù fúnra bí ohun ìlú tí ra fóònù lẹ́yìn lò ṣùgbọ́n a ti fún mi nírú fóònù tó ọ̀rẹ́ lò ẹ̀ àbíyé kéèyàn fún ẹ̀ ní fóònù nítorí máa ń ṣe láti gbọ́ àyè. Tó ti wà ní yóò sì tẹ́lẹ̀ ní wà ẹ̀yìn ìjà tẹ́ ọ̀bá fẹ́ kó jẹ́ òyìn mọ́ lókun. Bí ìwà ti wà, bẹ́ẹ̀ ni ó máa ronú tí ẹ bá ti gbé lẹ́gùn kan níbi ẹni tí àwọn kan lápọ̀jù tí wọ́n tún gbọ́dọ̀ nínú ló ti bẹ̀rẹ̀ níbi yóò jáde bẹ́ẹ̀ náà ní màá tẹ̀ gbogbo tí ó ṣe ló ti bẹ̀rẹ̀ ní dókítà ló parí ṣe ìwọ́sì ń ra lápọ̀jù one hundred and twenty lẹ́gùn tó wọn wà yìí kò sí òkú bẹ́ẹ̀ lọ́jọ́ náà bá pè ṣùgbọ́n kéèyàn mọ̀ ní ibi ìkápúkà wọ́n kàn fún wọ́n ń pè ní àfẹ́sì oṣù àbíkáǹtì olè oṣù ìbọn. tó ẹni tó wá lọ wá aṣọ ìrìn wá sáà wá lè sọ fún jẹmọ́ wọ́n wọ tí ó kó báwọn èèyàn wá kódà bí òkú báwọn. kò dé tí wọ́n sọ pé kó فخرج على قومه في سجده قال الذين لا يحبون يريدون حياة الدنيا هم يا ليت تعبرين يا ليت لنا مثل ما إنه لظن آه God went to about what of God àǹbá ní ọmọ ara rẹ náà ọwọ́ kí wọ́n láàárọ̀ náà sí ìdákẹ́ òsì yọ lọ́sàn-án tó ń kò sí ìparí òfin yọ ní alẹ́ náà ìgbà àwọn ẹ̀ẹ́dàgbà wa náà àwọn èèyàn náà wọ́n tó lọ́n tó fún máa bẹ lọ́rùn wọn náà máa bẹ̀ tó bá ti sọ yẹn bí bẹ́ẹ̀ fúra sí ẹ̀ tàbí fún òyìnbó ti fẹ́ máa yọ láàrin àwọn ẹgbẹ́ ọ̀dọ̀ lásán yọ tó ń yọ táwọn ènìyàn sì ń tẹ́tẹ̀ wọn gbá mọ̀ kò sí ìṣèlú ara wọn. ó di bọ̀dùkọ́ wá sọ pé nítorí pé ó fẹ́ bẹ̀rù ọlọ́run kó má wàá sọ dídì àmọ́ ti bẹ̀rù. èyí tá a ní kọ́ mọ́ wọ̀ òun la sọ tí ó mọ̀ jọ òun náà lójú lórí òun. orí ìrùn ànábì sọba ìpẹ́lá ó ní iná àìhájì ìfàlà ó jọ kàmí orúkọ kàmí ìfúlórí òun ní ẹ̀dọ́ wọ aṣọ tó ní kí wọ́n ṣọ arákùnrin ṣe ìmọ̀ tó ti ní ìwà àti aṣọ tí wọ́n ṣe. lórí òun tó ní kọ́. ó dàbí ẹsẹ̀ ìlú má ṣe. fàṣọ àdìbá ti takò wá. tọ́ nígbà tá a sọ ìlú ti takò wá ìwà ń tó tọ̀. gbẹ́gbẹ́ ti lọ sí. eléyìí ti ìbá ti takò. ọkàn fẹ́ dá wàhálà ilẹ̀ tó wá tó dáadáa tó jìlá dáadáa lọ́rùn ẹ̀rọ aṣọ ẹ̀ tí àwọn ẹgbẹ́ ayé náà ti bá rí wákàtí jìlá tó ní èyí tó tọ́pọ̀ èyí tó tọ́pọ̀ àwọn ọmọdé nínú. irọ́ àìní rẹ̀ máa ń tó owó bá ẹ̀ wọ́n á sọ àìní di zúdù á. brọ́dà èyí tó ń wọ èyí tó èyí ọ̀pọ̀ tí wọ́n tọ́wọ́ pa kó bá wọn ènìyàn àbí wọ́n kó bá ẹ̀rọ náà Thank you. ọlọ́run kọ́ sí ẹni mẹ́sàn-án ẹni tó fẹ́ mọ sí mọ́sálásí tó sì jẹ́ pé ètò dáa jù nínú àwọn súnàtì bàbá ti ní ilé kó lè jẹ́ mọ́ ìṣe ó ṣe súnà nínú ilé tó wá kan sí kó jẹ́ mọ́sálásí lẹ́yìn tẹ̀síwá àti tó lè jẹ́ mọ́sálásí pọ̀ تسبيح وتحميد وتذكرة وقراءة القرآن وما إلى ذلك ìbéèrè náà ìgbà tí ó kulẹ̀ yà sábì ní ọmọ ọjà ìṣà wọn mọ ọkọ fún ìyẹn bẹ́ẹ̀ ní mọ́sálásí. ẹlẹ́ẹ̀kejì onígbàyẹn tó ṣàlàyé tó ṣe súnà àlùwàlá nínú mọ́sálásí nínú ọdẹ ṣé ó sì lè gbé tó wá dé mọ́sálásí pé kí ó mọ̀ pé àwọn ti ti gbẹ ìṣe problem. ní ìgbà tó ṣe pé ìrún yẹn sì so mọ́ àlùwàlá yìí síra ìgbà ìṣà gẹ́gẹ́ bí ẹni ti ti láàrin lọ́sí ìdòwò wọn sí mọ́tò fáì. Okay, don't worry, so don't ṣé ká débẹ̀ ní àbíká máa ń lárí kan yóò pọ̀ sí àgbọ̀dá pọ̀ lórí ẹ̀ nínú ìmọ̀ ọmọ ọmọ láti ní bọ́lá ń tàn máa lọ. béèrè ti àkọ́kọ́ ìkejì ẹni bẹ́ ọkẹ́ àwọn tó fẹ́ kọ́ mọ́sálásí tó yẹn wá rí báwọn eléyìí hádà hàn hádà àbí tọ́gbọ́n mọ́sálásí ti ilé bísẹ̀n àbí bí ìlú àgbéyàn ní ìgbàgbọ́ tó lè sẹ́ńtì kí ẹ̀ máa fún wọn kí ẹ̀ lọ wá mọ́sálásí yìí sọ̀rọ̀ ẹlòmíràn ní ara ah, ah, àwọn ẹgbẹ́ padà gbé ní mọ́sálásí ìpò ìtàn ní ìlànà ìdájọ́ àwọn aṣojú náà ní padà gbá torí kò ní dáa kí ìgbọràn lọ́wọ́ lórí ọ̀tà àwọn àmọ́ ẹlẹ́yìn mọ́sálásí kọ́ ní problem mọ́sálásí kọ́ ní problem òní ìdí kí ènìyàn béèrè nípa ìṣe ìṣe ìbágbọ́pọ̀ mọ́sálásí kọ́ tí èèyàn bá ti wá nù sí ọ wàá rí jẹ́ torí mọ́sálásí lòdì fún wọn nítorí àwọn nínú ìlú ní ìsìn wọn ní ẹgbẹ́ kọ́ mọ́sálásí kí èèyàn kọ́ gbogbo wọn kódà wọ́n fún wọn mú bẹ̀ ẹ́ ń sìn wọ́n mú ilé ìyá padà kó bẹ́ẹ̀ àwọn náà lọ sí ìjọba nínú ìlú àánú lọ sí ìwọ náà fún ẹ nílà àti nípa náà tó ti ní wọlé ní kẹta sí ìwọ òun àtàwọn ṣéjì àwọn ọjọ́ ìṣiṣẹ́ oúnjẹ iṣẹ́ ń wò àbí máa bu ìyẹ̀pẹ̀ ẹsẹ̀ ìyẹn tó máa ń wọ́n sẹ́yìn ẹbí tó ní náà rí mọ́sálásí ọ̀hún ni ẹ̀dá kù sáwọn ẹgbẹ́ àdéhùn ẹ̀ bá ń kó ẹ̀ bá gbẹ́rọ̀ pẹ̀lú kí ni ó fi jẹun àmọ̀ sí pẹ̀lú àwọn àwọn ọmọ yẹn bí àwọn ẹgbẹ̀rẹ̀ ní kíni ní kíni kíni fún yín nípa lọ́sẹ̀rẹ̀ ọba lẹ́yìn máa ń máa ń ní èèyàn gbọ́dọ̀ kú lọ títí tí ò kú bẹ̀ nípa rí àbá ní pé ilé ìyẹn lè lóòdì káàdì ní mọ́tánà ìbéèrè ìyẹn tó tó wá sí ẹ̀ díẹ̀ ní mú pé wàá mọ́tánà ẹ̀ẹ́dẹ̀ẹ́bá lọ́wọ́ àwọn ẹgbẹ́ ìrọ̀lẹ́ yìí ni ó ti lọ́sọ̀tàn fọ́ọ̀mù kan tí ò ní yóò kọjú sí kọ̀ọ̀rá rẹ̀ níta lọ́sọ̀ ìdílé náà ẹ̀gbọ́n kò ní sí lórí ìlú mú ilé ìtajà ẹ̀rọ tí ní ọba ní ara mọ ẹ̀rọ ẹgbẹ́ kò ní. ó ṣe rí ìyẹn wọn náà mọ̀ pé tó wọ́n ń ta kọ̀ọ̀rá ní gbọ́dọ̀ mọ̀ pé ojú fóònù tó mẹ́tẹ̀ kò wọlé ọlọ́run sì ló ti gbọmọ pín kẹyìn ọ̀fẹ́ tí òjò tọ́tọ́ bá wá ní ìdí tó bí ìnira káàdì látara nǹkan ní ìgbòho bí mo ṣe sọ̀rọ̀ yìí ìjọba wọ nínú àwọn mọ́ṣáláṣí wa ìjọ ń bàjẹ́ àgbà yìí mo fẹ́ pé ní ṣe tó ṣe bí wọ́n ẹ̀rọ mi ìjọ gbogbo lè wá wá kan mẹ́rin kí ní dé ẹ̀rọ mi ta dé ìwé lórí fọ́ọ̀mù ìdíjẹ́ tí wọ́n kọ́ mọ́sálásí sí àǹtúrúfà ẹni tí òun wá ṣe transaction ní ẹ̀sán pé wọ́n kò jẹ́ ṣe lọ. òun ṣe transaction ní ẹ̀sán pé ẹ̀rọ ní bẹ́ẹ̀ni ẹni tí wọ́n tó kúrò tó ń ta jíìmù tẹ́ wọ́n wá ń sọ pé wọ́n ti ọ̀rọ̀ yóò ṣáàbù náà náà náà yọ fún ìlẹ́nu. ìgbàgbọ́ lòdì sí mi lọ tó ń sáré tó ń lé parí rẹ̀ wọ́n tó kúrò láti kí wọn. lọ́sàn-án náà ọ̀sán lámọ̀ sí ìtọ́ báyìí. kí àwọn aburú kan wà bẹ́ẹ̀ Ṣé ẹ bá tán lẹ́mà ìṣẹ́ ìgboro máa ń mọ́ tọwọ́ bọ̀? Kí ló rẹ̀ ẹja ní pẹ̀lú àbí? Náà àkóbá tó bá ní ìdíje wọ́n ti sọ lọ́nà báyìí ìjọ jáde àti bàbá náà ti wọ́n wà sí kí n tó òdìjọ orí bẹ́ẹ̀ ti tètè tó òdìjọ orí tà méjì òun mo ṣe gbé dé ìlú báyìí. Èyí ṣe pé nítorí bí àmì ṣe àwọn kan ló wà tó yẹ kí yóò pé ẹgbẹ́ ṣe é là ń tà ṣùgbọ́n kò dì kára bí èdè ó ti tà irú ẹ̀ ní kí wọ́n pa dédé kan náà. torí bí kò sí transaction bá jọ ń rà ìwọ fẹ́ ẹni tó ń bá débò nínú gbogbo àìjẹ́ bẹ́ẹ̀ sábà ti ní ọ̀tọ́ ò lè pèèyàn náà ní ọjọ́ gbogbo ẹ̀ ló jẹ́ gbọ́ nínú gbogbo wàhálà tí ń lò mọ́sálásí kan wà wọ́n búlọ́ọ̀kì gbogbo charging point tó wà ní mọ́sálásí. ìfọ̀ àwọn èèyàn ṣáájà ìdáná wá sí i àwọn adójú náà.

wípé sánadọ̀ ọ̀dà ọkọ̀ tẹ́ǹtì nínú àsìkò tẹ́fà ṣe pàwọ́dí èèyàn tó ṣe tàbí ìsìn. nínú mi tẹ́yẹ̀ bá ti ń gúnyàn kó o ti gbọ́dọ̀ mọ ẹ̀yìn nígbà tó láwọn ìmọ̀ àkùn sí i. ẹ fẹ́ sọ pé ẹ gbọ́ kàn sí mi ẹlòmíì ó ti ohun tí ó pé kò ní bá kankan òun ọ̀nà ìlọ́wọ́ ni. irú yìí ó ní sí ẹlòmíì ẹ̀ẹ́dọ́gbẹ́gbẹ́ ṣé màá fún òní àbí màá fún òun wọ́n tún kò sí ẹni tó ọgbà tẹ́nu ẹni tó ọgbà tẹ́nu àwọn àti ọ̀gbọ́n mọ̀tún ní ibẹ̀ mọ̀tún ní ìbọn pápọ̀ yìí dáadáa hàn nígbà táwọn àgbà wà lè gba tẹ́nu àwọn àgbà lè fi lò lè gba tẹ́nu yìí ìlú ẹ̀mí tẹ́ fẹ́ sọ yìí a bẹ̀rẹ̀ kíláàsì yìí pẹ̀lú ọ̀rọ̀ nípa àrùwà ìgbọ̀nmọ́ ìgbòsìgbò yìí wọ́n ti ẹ̀rẹ̀ lórí ìtumọ̀ látara bíbí tó kò ní ìlú sánẹ́tì lọ àwọn ìbẹ̀rẹ̀ láti wọ́n mọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ìdí wọ́n ti mọ̀ fún òun látọ̀kùn ẹ̀yà ẹ̀rọ bá sọ ilé tó ń gbà sí ẹ̀yìn mọ̀ fún òun ní òfin lè tó dájọ́ ní olórí náà ẹ̀ka ìdáwọ́ lágbá dúró tó yẹ káwá yẹn lè gba fẹ́ mú ọba tẹ́yìn ọkọ̀ tó mú káwọn èèyàn gbà ẹni ẹjọ́ ọba tẹ́yìn kò lè tẹ̀lé ọba tẹ́yìn sọ̀rọ̀ fún ẹ̀rọ ti di àìpanu ànẹ́bì lóṣù ọ̀ tó jẹ́ ọgọ́rin ìdí bá a sọ wá máa bọ́ọ̀lù dáradá náà. أبدا سلام عليكم سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت